وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ميون أجاك الله من أوصل رجوع الأول إبراج أتوقع ما يرسل أتي مطمكة من قطيج الهجرة السلام عليكم ورحمة الله وبركاته أنا أنا يا أبا وليد يا أبا وليد هنا يا أبا معه أتماتع الباب كيف الاستحذاج أنا أنا نوصل يبع باب وني دا ينداج مارينا أنا حديثي يا وانا بيلي هنا بحديث البيرو أتماعه لنظر حدثنا عبد الله بن أبي شيبة عبد الله بن أبي شيبة حدثنا أو يحدد في واحد يحيى ابن آدم هنا صوت الإطالة حسن صالح تقبل السلامة ومن لا تدعو السلامة بن كهيل لا تدعو سعيد بن جبير لا تدعو عبد الله بن عباس رضي الله تعالى عنهما استأذن عمر على النبي على النبي صلى الله عليه وسلم عمر ọgbà yọ̀ǹda lọ́dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam láti wọlé ọwọ́ ni asalaamu ala rasulillah asalaamu alaykum ayédèkúlò ọmọ wọ́n ni asalaamu ala rasulillah àlàáfíà ọlọ́run kọ́ máa bá òṣìṣẹ́ ọlọ́run asalaamu alaykum àlàáfíà ọlọ́run kọ́ máa bá yín àyẹ̀dẹ̀kọ́ lọ ọ̀rọ̀ ṣé kí wọ́n mọ̀ọ́rù wọlé ẹ̀rí wọ́n ní dábàá wò hadith nínú àgbáyé dábàá mẹ́rin ká máa rí wípé àti sálámà ni máa ń ṣáájú gbígbà yọ̀ǹda bákan náà ká tún rí ìlànà bóyá ọmọ rẹ̀ ọ̀nà kàtọ́ ọ̀jọ́ ọlọ́ọ̀bù tààrà án bó o ní ṣe máa ń bá yìí. ẹnu ọ̀nà àbáwọlé mi ìdá sọ wọlé òní báàbò máa ń kọ́ ọ́lá máa ń bẹ́ ọ̀kọ́ ọ́lá ánà ẹnu ọ̀nà tí ń sọ nípa pé tí ẹni tó wà nù ilé bá sì bèrè fi máa ń ga ìyẹn ní pé ta ni léyìí ìyẹn ló gbé kalẹ̀ ní tí ó ń sálámọ̀ tí ń gbà yọ̀ǹda ọ̀la kan tí ẹni tí ń gbà yọ̀ǹda yẹn wá ní èmi ni kí lẹ́sìn sọ nípa rẹ̀ kí ni súnà sọ nípa ìdáhùn èmi ni tí ó lè dá pa rẹ̀. حديث طوال عليه حدثنا عبد الوليد فما وليد حدثناه بحديث هو قال حدثنا شعبة من شعبة وحديثه وعلى قدر محمد بن المنكدر ولما جابر رضي الله تعالى عنهما في صبايبي أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي ولما لقى النبي صلى الله عليه وآله وسلم نقع بسكم فهو لونه بغاني فنقبت الباب حديث أجبروك أتمار إبني أدور 1086 قل فنقبت الباب مواكلا فقال عمدا النبي صلى الله عليه وآله وسلم هو أبير إذا تانيو قال لي فقلت أنا قل وهذا بيت يمين wọn kò sáláwá dáhùn pé hánẹ hánẹ èmi èmi ìtumọ̀ ní tó sèmi ọ̀ ló kọ́ ni wọn ni ká ànàbó kẹrì hàwù wọn dàbí ẹni pa nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú ìdáhùn tó fẹ́ ni ẹ hánẹ hánẹ bò ìdáhùn yẹn túmọ̀ pé ànàbí sallallahu alaihi wasallam kò nífẹ̀ẹ́ sí èsì tó káwá wò hadith nínú àgbáyé tá a máa bá bẹ a máa rí kíkọ tí òjijì ọlọ́wọ́ bá kọ gbólóhùn àná nítorí pé àná yẹn kò lè ṣàfihàn ohun ẹni tí ń gbà yọ̀dà kò sì lè ṣàfihàn pé talẹ́ nìyẹn pẹ̀lú gbólóhùn àná nítorí pé sí ọ̀rọ̀ yẹn kọ́ ó ti kò sì sáǹfààní kankan nù rẹ̀ Ibn al-Jawzi rahimahullah wọ́n lè fẹ́ rí okùnfà sànàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ gbólóhùn àná òun ni bí nbẹ́nu rẹ̀ náà wá mìnàlíkìdì ìrìn kanú ìjọra ẹni lójú wa bẹ́ẹ̀ ìgbéraga bẹ́ẹ̀ sàánà ò lè kọ́ ni sàánà kọ́ ilà ha wọ́n dàbí ẹni pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn tó sọ pé àná ni yẹ kó lọ àná ìwọ̀n tí dọ́gbọ́n sọ ni pé àná làdá ìka màrú sọ́ọ̀lọ̀ ọmọ mi ẹni mímọ́ ni mí ẹlòmí ọkọ lórí fóònù ìyẹn ẹ máa ń pa mí lẹ́rìn kan ẹ̀sẹ̀sẹ̀ ẹ̀mẹ́ni ti ń sọ̀rọ̀ ká ní wọ́n. nígbà tí wọ́n fi kọ́ọ̀lù lẹ́ẹ̀kan ẹ̀ kí lè sọ̀rọ̀ sọ wípé àtẹ̀lẹ́ wá sí ilé ike ní sọ̀rọ̀ kí ni fúlẹ̀mù ẹ̀sẹ̀ ẹ̀mẹ́ni ti ń sọ̀rọ̀. oríṣi kọ̀ǹdíṣà ló lè ṣẹlẹ̀ sẹ́ni tó ní fóònù gbogbo orúkọ lè ti dìlé ó lè ti kéńjì nọ́mbà ó lè ti eh, orúkọ rẹ̀ dìlé kò sí ohun tí ó lè ṣẹlẹ̀ <clears throat> nígbà tí sẹ́ni yẹn ní owó ògbóǹdọ̀ ńkà ẹ ẹ ní mẹ́fà mi lọ́wọ́ ọba sọ di bìrù yóò pàdé ọkẹ́ ẹ̀kú. ìgbà tí wọ́n ti kọ́kọ́ pè tó pè ó wọlé sẹ́ni yẹn ti gbé tó sálámù yẹn kí ló ọ̀sọ́ yìí pé àtúlọ́wọ́ àtẹ̀lé ike ní sọ̀rọ̀ o kí tó wà nílé sẹ́ni yẹn lọ gba àbótí ní nọ́mbà yìí mo ti dọ́wọ́ yìí gbogbo eléyìí ká wọn ni gbólóhùn àpẹẹrẹ bí ìgbéraga wà nínú gbólóhùn yẹn dábàá yá ṣe ń jẹ ẹni ọkẹ ẹmẹni tí bá yín sọ̀rọ̀ ká niwọ wọn ni daniẹ kódà bí yẹn sọ nípa kò sí kọndíṣàn tí ó lè tẹ́lẹ̀ ó lè o kó lè wà lówù ó o jẹ́ bí ní ẹ̀wọ̀n èèyàn tẹ̀ rí rẹ̀ rí kẹ̀kẹ́ gbà yìí òru lè mú yẹn lójú ó lè jẹ́ fóònù tó yẹn lò ní dúdú ni kò sí kẹ̀kẹ́ tí ó lè tẹ̀lẹ̀ ojú fóònù lè bàjẹ́ ṣe pé yọ ọkẹ píkè lásẹ̀lẹ̀ ni wọ́n sọ fún mi sẹ̀kẹ́ ti fóònù mi ṣe pé bó ti padà dákọ̀ rẹ yóò yà tó gbọ́sá lè fi àìdí àti kíni ọ yóò ṣe pẹ̀ padà pé ah, ibi tí wọ́n náà bó ní ti ní nọ́mbà yìí padà torí bẹ́ẹ̀ ká sàkíyèsí rẹ̀ atúkéwù kẹfẹ́ yẹn nìyẹn wọ́n dàjẹ́ síbá wípé lóhùn àrẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìgbéraga wà nù ẹ̀ ẹni mímọ̀ ni mo jẹ́ lọ́dọ̀ ẹ̀ àti lọ́dọ̀ ẹ̀ tó yàtọ̀ sí ẹ̀gẹ̀ òní ìdí kí n dákọ̀ ẹ̀kọ́ mi àbí rẹ̀ mímọ́ wọn sábà tó wọ hadith yẹn a máa rí i pé àtinú súnà lọ́wà nínú òfin ẹ̀sìn lọ́wà dákúlì bá kéèyàn tẹ̀lé lẹ́lẹ́kẹ̀ dá láti fúnni níròyìn pé ẹnìkan bẹ ní ẹnu ọ̀nà ẹlẹ́gùn kọ́ máa kọ sígbà tí wọ́n fẹ́ tóbi àtàlù wọ́n máa yí ìdàlọ́ lójú àbí wọn ò ní fèrèsé wọ́n máa fi pé ìtọ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe kí ni ọ ni wọ́n dàlọ́ lójú ṣùgbọ́n gbàtọ́ bá ti lè ṣe kí ọ tó lè ṣàlàyé ara ẹ̀ tó kẹlẹ̀ fún oṣù ọ̀gbìn pàtó ẹnìkan bẹ ní kíni ọ̀ ń bẹ̀lẹ̀ náà lẹ̀. hadith lábẹ́ ẹni tó bá rí gbólóhùn ànà nígbà tá a sọ pé tani tó a sọ pé ànà hadith mi tó wà lábẹ́ rẹ̀ nìyí. wọ́n lè haddathana ali bùnú hasan ali bùnú hasan haddathana orí hadith ìgbọ́ àwọn alḥusayn yẹn sọ fún ọ ní abdullahi bùnú buraida wọ́n lè anabi sọ́lọ́lọ́ àṣálá ń jáde lọ sí mọ́sálásí. abu musa fi nka alqur'an wọn làwọn sọsọ la wàá sọ ibi man hada kálílé wọn ni wàá sọ pé ana ha ana buraida ni buraida ni mi buraida ni mi o jùwẹ́l tó fi dáa ìyẹn ni pé mo fira mi yá o wọn làwọn sọsọ la wàá sọ kọ́ di ọ̀hún ti yà hada mizmọ́ra mímọ́ sàmìrì alidabud. tí wọ́n máa ti fún eléyìí ní ohun dídùn ohun àdídùn sórí èyí lọ́wọ́ àpàdébí Daud alayhi salatu wassalam ẹ̀rí eléyìí ọkẹ jẹ́ àṣàwọ̀ nípa àwọn àhàdìsì ọkọ sí abẹ́rẹ́ ni ó ti wà ní nǹkan tó ṣe wípé àti mẹ́nuba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó nínú àwọn àhàdìsì tí a sọ lábẹ́ ìdáka ẹbí wa ọmọmi bẹ́ẹ̀ láti mẹ́nu bá ìdí àṣeyàn lè wí pé bàbá mi àti ìyá mi òfin wọn yá ọ òfin wọn yá ọ àwọn ni wọn bá wí ṣùgbọ́n òun gbèrò ẹbọ àbọrọ ṣèlùkì yá àti pẹ̀lú ẹ. ẹnu ni àbáwọlé mi báàbò ìdàtàsánà fọkìlá tó kó bisalami ẹnu ọ̀nà kan ni tí ìyẹn bá gbà yọ̀ǹda tán tí wọ́n tún wá sọ fún pé wọlé pẹ̀lú sálámà hadith ti ń bẹ lábẹ́rẹ̀ wọ́n ní hadathana maliku wọ́n ní ismail wọ́n ní maliku àwọn ismail hadathana wí hadith ìfúwa wọ́n ní hadathana israel israel wí hadith ìfúwa látọ̀dọ̀ abi jaafar ìsarra látọ̀dọ̀ abdulrahman bin judi'ad wọ́n ní mo wà pẹ̀lú abdullahi bin umar radiyallahu ta'ala anhuma fasta'zana ala ahli baytin ọwọ́ agbáyọ̀ dàlọ́dọ̀ àwọn ahli fàkìlà tí wọn bá dákọ àtúbẹ́yì òun náà làwọn ará dá tẹ̀lé sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum ajma'in fàkìlà wọn wá sọ fún abdullahi ibn umar pé bọ́d gọ́l bí sálámì wọlé pẹ̀lú sálámà fàábà àdìyẹ́dìkúlà alẹ́ yìí abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ọkọ̀ jáde láti wọlé pẹ̀lú wọn kẹrin alẹ́ àlámà tààlà àlùdáni wọn ní kíkọ̀ tọkọ̀ yẹn. ńlá jáde pé nítorí àtúnṣe ẹ̀sìn kan ní. sheikh al-Albani rahimahullah ta'ala àwọn nípò ọkọ tiẹ̀ rọrùn mẹ́ ó jáde pé súnà gbígbà yọ̀ǹda bọ́ yẹ ká sálámọ̀ ká tó gbà yọ̀ǹda sí ó kó ṣe kó ṣe sálámọ̀ kó tó gbà yọ̀ǹda ìgbà wọn wá tó wá sọ fún pé ó ti kọlu bí sálámì ó lè jásí wípé kíní yẹn súnmọ́ awẹ́wà àbáwádà ní ọ̀jẹ́ kí abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ní ọ̀jẹ́ kọ́ wọlé kékeré o kọ́ wọlé lọ bá àwọn aráalé yẹn náà. ẹnu ọ̀dà abáwọlé mi ìta tó fẹ́ wọlé. báàbù nẹ́dọ̀rí ìdóòrò báàbù nẹ́dọ̀rí ìdóòrò. ẹnu ọ̀nà àbáwọlé ti sọ nípa wíwo àdó kí wọ́n yọjú wọlé kí wọ́n yọjú wọlé ẹni tí yọjú wọlé wọn ò tí ì ní ọwọ́lé yọjú wọlé wọn حدثنا أيوب بن سليمان wọn أيوب بن سليمان حدثنا حديثه fún wa wọn حدثني أبو بكر بن أبي أويس أبو بكر بن أبي أويس يناوي رأي فما لا سليمان لقد كثير بن زيد لقد الوليد بن رباح wọ́n ní sẹ́dí Abu Hurairah radiyallahu ta'ala anhu àrùtọ́ wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ìdá dákàlà lùbásọ̀rù fọlá èdè tójú bá ti wọlé yọ̀ǹda olókùnkùn téèyàn ń gbà ó ti wọlé ọ̀rẹ́ bí <laughs> yọ̀ǹda olókùnkùn mọ̀ ó ti ẹ̀ ti wọlé ṣùgbọ́n hadith hadith da'if ní sá tó o ti wà nù kàtí àtìmẹ́nu bàtẹ́lẹ̀ hadith mi làbẹ̀rẹ̀ ha tíyẹn ti ti dára ní hasan. وني حدثنا محمد بن كثير محمد بن كثير في حديثه هو وني سفيان هو عن قال هذا إسحاق هذا مسلم بن نزير وني استأذن رجل على حذيفة عرفني يكبا يونا لدى حذيفة فاطلع أوبا يونا ربا نجا ولد وقال ادخل أو أصبح بولد حذيفة أصبح أما عينك فقد دخلت torí tó bá yẹ kọ́rọ̀ ojú rẹ̀ ojú rẹ̀ ti wọlé bí ìbọn tẹ́lẹ̀ wà á mọ estoki kọ́lá mùtẹ́tì oríkì ara rẹ̀ nìkan ni òtítì kíni o ní èdè ìwọlé ẹ̀rí wọ́n ní sábàwò hadith kí ló fi ń da tó ṣèṣe fòdó ìfàmúwáyé fòdó ilé yẹn pọ̀ lásìkò dáwáyé ẹni tó gbà yọ̀ǹda yóò sì máa sáré yọjú wọlé yóò máa gbóhùn àwọn ẹni tó wà nulẹ̀ lẹ́ni tí ó dúró lẹ́nu ọ̀nà eléyìí dídùn ìmúrò ha àìlọ́mọlúwàbí ni àìjẹ́ ọmọ nìyẹn tó jálá kan léèyàn ni téèyàn bá ń wo àrò eléyìí hadithi mi tó wà lábẹ́ báàbò ọ̀nà ọ̀kọ́ làrọ̀ jùlọ wọn ní arákùnrin kan sọ pé àtúntà àdínú ara omi ṣé ètò máa gbà yọ̀ǹda kí tó lọ wọlé báyà mi àti máa tó máa gbà yọ̀ǹda wọn làfa àwọn àdàlọ́ ìgbé ńlá ń tẹ̀sán àdínú rọ̀ àìsàn tó kù tó o bá sì gbà yọ̀ǹda ó sì rí ohun tó o nífẹ̀ẹ́ sí. ẹ̀rí wọ́n ní sábà wo hadith ẹ̀yẹ́dẹ́ ó yẹ ká sọ ìmá gbà yọ̀ǹda yìí fún gbogbo ẹnikẹ́ni. hàtà mọ́ àdìwà àdìlẹ́ yìí kódà bó ṣe yá àdìwà bí ìyàn ìyàn fẹ́ wọlé lọ́ba ìyẹn dẹ̀ sì máa gbà yọ̀ǹda. ìyànnà tó kó la alẹ́ yìí nítorí pé gbà yọ̀ǹda àbẹ́ ìwọlé tì wọ́n lójijì rúbàmá yusabibu lahu al-khajal ó lè fa tuntun àti ẹgbẹrẹ nígbà tí yẹn bá tẹ màmá rẹ àbí ìyá rẹ gbọdọdọ ni ó ẹkọjú ó tìyàn pé baláwa ni wọlé láì gbà yọ̀ǹda ẹ̀rí nínú hadith tó wà lábẹ́ kí ẹ má máa nàgà wọlé àbí ìgbójú wọlé tí wọn ò tí ì ní kéèyàn wọlé wọn ni hadathana Musa Musa wí hadith ìlú wa wọn ni hadathana Aban bin Yazid Aban bin Yazid yẹn náà sọ fún wọn ni hadathana Yahya. يحيى بن إن إسحاق بن عبد الله حدثه إسحاق أم عبد الله ينا سبلا أقد أنس مالك رضي الله تعالى عنه قال سنعرضه كما أتى بيت رسول الله صلى الله عليه وسلم فقال كما قال أبا بوكو أو يقول ذكر يقول قد alẹ́ ti gẹ̀ẹ́sì lábọ̀ òkú náà sani wọn náà لا sọ mọ́sálásí lè لا òkú tì ló kàn náà sọ mọ́sálásí. ọ̀gbọ́n ti rẹ̀ wọ́n lábọ̀ òkú kan màsí ni wọ́n lọ nílé òjijì ọlọ́run sallallahu alaihi wasallam fa alqa aynahu khusasata al-bab ọwọ́ ọwọ́ anẹ ojú rẹ̀ síbi àlàfo ìlà tí máa ń bẹ́ ń bi ilẹ̀kùn ẹ máa pé rẹ̀ ọ́ ṣẹlẹ̀ lásìkò ọyẹ́ tá a wà yín ìlà tí máa ń hàn nú ilẹ̀kùn yẹn ọ̀rọ̀ anẹ́jú rẹ̀ ọ̀tọ́gbọ́n anẹ́jú rẹ̀ síbẹ̀ ẹ́ ọ́ ṣe bẹ́ẹ̀ báyìí wọ́n ní fa akhadha sahman. báyìí sọ̀sálà ti mú ọ̀fà ẹ̀ kíní ọkọ kẹ́ni ẹ̀ arò àbí ọ̀fà bá ti wí ọ̀rọ̀ ìdá àbí káfíń gbọ́ mú kì kan igi a wá yìí tó mú sómúsómú ni bí ya àrò bí abá rẹ̀ bí yọ ọba fi kú wọn lójú ni báyìí sọ̀sálà fi sun ojú rẹ àìnàl bí yé láti lè fi láti lè fi bọ́ọ̀kùnrin yẹn ti túlẹ̀ ní ọba lọ. ọkọ alekun salatu lọrọ sábẹ anabi sallallahu alayhi wa sallam sọ pé ama innaka lawusa bàtà ẹni pé tá a kẹ ọjọ àtúnyẹ ọkẹ ẹjẹ dọmíru lawusa bàtà tọ́ba yẹ kó dúró síbẹ̀ ni lakọ̀ fa tu àyìnbẹ́ nba tu omi ojú rẹ̀ jáde nba fọ́ lójú àti jẹ̀rí mọ̀ ní kí yẹn máa lọ yọjú ẹ̀yin tẹ́ máa yọjú wọlé

torí agbágan àbámadání yìí ẹsẹ̀ ni wọlé àtàgẹ́sàsù ẹ má tọ̀tọ̀ ti ara yín. àwọn tó fẹ́ sẹ́sẹ̀ náà wọ́n gbé wọn kọ̀rọ̀ àbí wọ́n gbé wọn kọ̀rọ̀ àwọn náà bí ọ̀dà ni wọ́n ti mọ́ kọ̀rọ̀ rẹ sí ìwọ náà tó agbó wá dáná ẹ̀mí pẹ̀lú pé wọ́n náà ya pa sí kíni o ẹ̀kọ́ tọ́lọ́wọ́n ọba àlejò ọlá kọ́ pé wọ́n mùsùlùmí gbọ́dọ̀ sí pẹ̀lú pé wọ́n náà lọ sí kíni ọlọ́ yọjú wọn ló fi sí kíni o ló fi jẹ́ náà pé wọ́n gbéra wọn bọ́ta gbangba tí wọ́n máa tẹ̀ nǹkan yẹn o gbogbo eléyìí èèyàn ṣàkíyèsí ẹ dáadáa tí ìbá sẹni tó bá já láṣẹ tó ń yẹ àwọn èèyàn kan wọn lọ bá yẹn kan lọ ya ẹsì káwọn ọmọ tó ń ṣeré gẹlẹ tó ń ṣe láburú ìyẹn ló tún kù ìwọ́n tó yẹn kan lásán kódà aláṣẹ kan yẹn kan náà tún ní ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa yẹn kan náà sọ ṣùgbọ́n aláṣẹ aláṣẹ pa lórí gbogbo gbogbo láfi ọ̀rọ̀ tí wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ rí wọ́n lọ sùn sọ́lá wa sun sun lọ́wọ́ yẹn láti fi fọ́ láti fi ọkọ̀ yẹn fọ́ lójú fọdà ha kó ti lọ nìyẹn à ń sọ̀rọ̀ ni àmọ́ ìnà kàlà ń sàbẹ̀ tà à ń tọ́wọ́ àyẹ̀kọ́ dúró ni ọ̀ lọ́kọ̀ fàtú àyìnà jù ǹbà kọ́ ojú rẹ̀ ǹbà kọ́ lójú tí ìbá sọ ìdúró rẹ̀ tó ju ǹbà ti kọ́ ojú rẹ̀ ẹ̀rí ń tọ́ sọ fún mi ẹ̀rí hadithi ó ti jọrọ àwọn kan tí àtìmọ́nù bàtà jù hadithi mi tó tún wà lábẹ́ ìmáyọjú wọlé. لا يتم فنيا دابين أولي آه حدثنا عبد الله بن يزيد حدثنا عبد الله بن يزيد قال حدثنا شعبة عن عطاء بن دينار عن عمار بن سعد السلامي قال قال عمر بن الخطاب رضي الله عنه من ملا عينيه من قاعة البيت قبل أن يؤذن له فقد فتحه. هذه وقد يعني حديثي يعني إسناده منقطع والانقطاع منه هري ẹni tó wọ́n pè ní amaru yìí wọ́n ní bàbá wọn mọ̀ ẹni tó pè ní amaru tí wọ́n pè ní bin saad tó jẹ́ ibi bàbá wọn mọ̀ wọ́n ní hadasa ní abdullahi bin yazid ó fi hàn pé ẹnìkan bẹ tó ti já ẹnìkan bẹ tó ti já àdàpé làyín fún ẹni ọmọ rẹ wọ́n ti bẹ̀ aha so. فني عبد الله بن يزيد حدثنا وفي حديث ابن شعبة قال أخذ عتاء بن دينار أخذ عمار بن سعد التجيبي أو يكي أفاك وجوا لاني قاسم قال أبو عمر ني أن تضيف في وجوهكم ìmá lọ wọlé ìmá lọ yọjú ìyàwó ńlẹ́lẹ́ kọ́bílà yóò sanadala kọ́tún yọ̀ǹda kọ́kọ́ fọ́kàn ti sàṣàkọ́ wọ́n dà wọ́n ti ṣe pòkì pòkì lẹ́nu yẹn. wọ́n ní sábà wọ hadith yẹn ajá ti fi àlègbè yẹn gbòógì ẹni tí ń yọjú lójú wíńdò gbòógì ni àbẹ̀gbẹ́lẹ̀ gbòógì pẹ̀lú wà tí ń wò kí ni kí ló fẹ́ lọ wò lójú wíńdò tẹ́lẹ̀ ṣé ìbá sọ kan náà tó bá kan náà wà. wọ́n ní hadasa ní ishaq bin al-ala. حدثني عمرو بن الحارث قال حدثني عبد الله بن سالم محمد بن الوليد قال حدثني يزيد بن شريح أن أبا علي المقدم حدثه أن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم حدثه أن النبي صلى الله عليه وسلم قال لا يحل لمرئ مسلم أن ينظر إلى جوف بيت حتى يدعي آه، حتى يستاذن له يستاذن حتى يستأذن حتى يستأذن فإن فعل فقد دخل ولا يوم قوما فيخص فنفسه لدعوة دونه حتى ينصرف ولا يصلي وهو قاطع حتى يتحقق قال عبد الله الصح ما يروي وما يروى حدثنا إسحاق بن العلاء إسحاق بن العلاء حدثنا قال حدثني عمرو بن الحارث عمرو بن الحارث يوي حديثي ثم عبد الله بن سالم قال هذا محمد بن الوليد wọn ni yazid bin shuraih ìyẹn náà sọ fún wa pé aba hajj almu'adhdhin hadathahu ìyẹn náà sọ̀rọ̀ ẹ wọn ni sẹbi sàwùbá sàwùbá lóye mawla rasulillah sallallahu alaihi wa sallam ọkàn náà àwọn ọmọ ọ̀dọ̀ títí Ọlọ́run Ọlọ́run kò bá ní ọdún hadathahu wọn lòun lórí hadith yìí fún un kí ni hadith náà kọlá nabi sallallahu alaihi wa sallam sọ yìí la yahillu limri'in muslim ọ̀tọ́ kò tọ́ náà ọmọ nìyàtọ̀ jẹ́ mùsùlùmí. أن ينظر إلى جوف بيت حتى يستأذن كما لو إنه لين يلين ثم ما في بايوندا فإن فعل ثم سبه فقد ذاك الوجه وليولد ìgbàyọ̀ndà yọjú wọlé ó ti wọlé ọ̀rẹ́ sí ìgbésí kọ́ fẹ́ wọ̀ ṣùgbọ́n ìta fẹ́ wí ń parí ó lẹ́nu àdéhùn ẹ̀ ọ́ lẹ́nu àdéhùn ẹ̀ jùmúlà yẹn òun lọ́lẹ̀ àwọn kaba lọ́wọ́ dọ̀ọ́yìn ti sọ́nà àbìdá ó kẹ̀bí ẹ̀ wọ́n la kàn nínú ẹ̀ èyí tó parí rẹ̀ yìí lọ́lẹ̀ ìlàjì tá a sọ yẹn yẹn lálàáfíà. wọ́n láyà ó mú kọ́ọ̀mà kò sọ́kọ́ ma nìyẹn kẹ́ kó sì lè mọ́ mọ́ báwọn èèyàn. ọ̀yà kó sunná fẹ́ omi dá àwa ṣe ń dùn náà mọ́ àtàyàn sọ̀rọ̀ wọ́n wá dájọ́ àfikúnra rẹ̀ láì ní í ṣe gbogbo àwọn èèyàn yòókù. eléyìí lẹ́ o ọlẹ́ o kí ló fà á tọrọ ìyapa sí àwọn àhàdìsì tó gbádùn torí àárẹ̀ apá kan àdó àṣà nẹ́bí sallallahu alaihi wasallam máa ń ṣe nígbà tó ń ti sọ̀rọ̀ àbùkà rẹ̀ òun dẹ̀ níbi mọ́mú bí kọ́sàdọ̀ aláhùnmá bá àyìnbá yín ọ̀bẹ yín kàtó ayáyà náà tó wọn ní ẹ̀ máa ń gbé lọ́ba lẹ́nu láti dé aláàbọ̀ báyìí di bẹ́ẹ̀ nẹ́ẹ̀ lọ́ba gbé. bọ́ọ̀lù ẹtikẹ́tì rẹ̀ ní sàlámù ọ̀bẹ àyìnbá torí ẹ̀sìn ni ọ̀rọ̀ bó ṣe ń sìn àdó àti fúnra ẹni nìyẹn ẹ̀ ló sì bàbá sì mọ́ ọmọ fún yẹ pé àdìsí yìí ò gbádùn sọkẹ́lì sì ní túmọ̀ aláwùmọ̀ bá ìnìbẹ́yìn ní ọ̀bẹ́ ní kàtọ́ yáyà ìtumọ̀ ẹgbẹ́ ọlọ́run dákun bá ní mímí jìnnà sí àwọn àṣìṣe mi kàwọn ọba àtàrà ìnà ìlọ́ṣọ́rẹ́ wàlúmọ̀kùnrin aláwùmọ̀ náà kínní mí ní kàtọ́ yáyà ọlọ́run mọ́ mi níbi àṣìṣe mi àwọn ọ̀rẹ́ náà kọ̀ gẹ́gẹ́ bá a ti máa mú aṣọ funfun nínú dọ̀tí aláhùn sílẹ̀ mi xatọ́yáyà ọlọ́run mọ́ mi nínú àṣìṣe mi bẹ̀lẹ́ pẹ̀lú mi wọ́sẹ̀lì àti yìnyín wẹ̀lbẹ̀rẹ̀ àti omi tútù. wọ́n bẹ́ẹ̀ dirí bẹ́ẹ̀ ní ẹ̀rí pé kò sí àwánú rẹ̀ lèmọ́mù sí ló ń dàn ajá sí pé àdéhùn ọ̀rọ̀ náà lọ lórí ó lẹ ọlẹ́jì tán. bákan náà àti àdúrà mi sáà sàlá máa ń ṣe lórí o aláhùnmá gbèrèlè má fàtìdá wà má àtàrà àbí wà má àkàrà wà má àìlẹ́tù wà má àtàrà sáà sàlá máa ń ṣe wá àdúrà ìtutù ní mẹ́mẹ́ lọ́lọ́run borí ẹ̀ṣẹ̀ tí mo ti sákìtì tí mo ti lẹ́yìn borí ẹ̀jẹ̀ èyí tí mo ti játa borí ẹ̀jẹ̀ èyí tí mo ti jẹ́jẹ́ ọlọ́run borí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ bó ti ń sìn torí bẹ́ẹ̀ àdéhùn yẹn ògúnrégé rárá ṣùgbọ́n eléyìí tó wá parí rẹ̀ òun mú ń jẹ wọn là ìsọ̀lẹ̀ wàhùwà hàkínú hàṣà ẹ̀ta kàkà ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí ọ̀dẹ̀ ti gbọ́dọ̀ ti sọ̀rọ̀ lẹ́ni tó ṣe wípé ń ṣe ìgbẹ́ máa lọ ìṣọ́ máa bọ̀ ọ̀rọ̀ tí ń sìn tí wọ́n máa lẹ́sẹ̀ pọ̀ hàkínú nìyẹn olóyún ìrọ̀bì lórí ìrùn nìyẹn ọ̀rọ̀ tí ó sì gbọ́dọ̀ kírun òun yẹn ẹ̀rí kọ́ wa nù hadith pé. ولا يدافعه الأخفسان ها هذا ọgbọ́dọ̀ máa kírun lẹ́ni tí ó máa tarí igi ni ọdún tó yí pé ìdọ̀tí méjèèjì ó máa tì í gbọ́n sọ̀rọ̀ pẹ̀lú pátá ìgbẹ́ni àbítọ̀ ní bọ́ yọ sẹ̀sáré ju sálámọ̀ sí ọ parí àtàyà kọ̀ parí àtàyà báwo kí ló dé ọgbọ̀lá lórí ni àti tẹ́tẹ́ ní kẹ́ parí ìrùn yẹn ẹ sì lọ yà ìgbẹ́tẹ́fẹ́ yà àbítọ̀ tẹ́fẹ́ sọ yẹn sọ bá rìn ẹgbẹ́ rí nìyẹn wọn ta bá wọ hadith yẹn a máa mú àwọn àgbọ̀yé mẹ́ nínú àgbọ̀yé tá a mọ̀ ní pé o kéèyàn máa lọ wọnú ilé ilé ẹni ẹlẹ́ni tí òbí bá yọ̀ǹda alẹ́ ti sàlàyé pé kádàdọ̀ àti fúnra ẹnìyẹn pé àdéhìí tó wá pé ká má sì bẹ́ẹ̀ ọ̀là yín ìyẹn wọn báyẹn wípé èèyàn ti gbọ́dọ̀ fi sọ́lá lẹ́nu tó ṣe pé ìtọ́ ń dá láàmú àbí gbẹ ń dá láàmú yàtọ̀ sí bá ṣe dání ń dá yẹn láàmú lẹ́mí o àbí yàn wá ti sọ láti lọ́wọ́ àṣẹ dání òde yàn wá ti ìtọ́ngbọ̀n ìtọ́ngbọ̀n sọ́yìn kí ni kọ́yìn dáadáa ń sọ̀sọ́ láńgbọ́ ọ̀nà hàtà yẹn sùnmà fáwùtán ọ̀gbọ́dọ̀ fún níbi tí ń kírun tí ó fi ṣe kí ni o tí fi gbóhùn àwòyẹ sòrí yẹn kásàkíyèsí ẹ dáadáa kí ẹ má gba aṣọ ìtọ́nù láàyè pàpà jùlọ tí mo bá ti ń gbọ́ fún yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ìtàn yẹn ti ń bàjẹ́ déédéé yọ ara yé lárí yẹn dáadáa yọ kọ́lé yọ yọ pálọ̀ yọ yọ yàrá sí yẹn lára ògbìn yẹn wàá jọ wá rí pé èèyàn àtàlùjọ nílé yẹn jọ ń gbáyé sòtò tọ́bí ìsìn irun gbogbo àwọn ẹni tí máa ń dà láàmú irun wọn ní kọ́kọ́ tó bí kí tẹ̀síwájú kẹrọ́ọ̀mù máa lẹ́yìn náà ó tọ́ àwọn òtún ní máa fi kíni o kò lè rí ìlà wà sí. o lè gbé o lè gbé kọ̀hánì bóun fẹ́ máa tọ̀ pẹ̀lú àánú ọlọ́run tó ti tọ́ péjì kan orí lè máa fọ̀ àbí kó jọ máa ró tàbí kó sá máa fi lè yàní kùmóòlù kíkọlẹ̀ ọkàn wà kọ́kàn máa ti lè ṣàtúnfún mọ́ ọwọ́ rẹ̀ ti pa á nìyẹn ọwọ́ àti sani ti bá gidi nìyẹn ẹnì kan bàbá máa ń sọ ọlọ́mọdé àti sani ọ̀rá lọ́dọ̀ wáyé pé gbogbo àwa tá a pa zikiru sí Kùránì ni o sọláàtù ìjàmáà ni o tá a rí ṣe wá àfẹ́tàlì ti ráyè lọ bí èèyàn ti tálẹ̀ kéèyàn ó sì tó lè lè ṣe ìjọ́láàkú rẹ̀ aléwu gan ọlọ́wọ́n ọba àlekíọ́lá kó kó fún wa lálàáfíà o àìrí ẹnu ọ̀dà àbáwọlé mi dá tó wọlé sí báàbò fáńdé mọ̀ dákàlà bẹ́ẹ̀ náà ló sàlẹ̀ ọlá títún bẹ fún ẹnì yóò tó ṣe pé ọwọ́ ilé rẹ̀ pẹ̀lú sálámà àti ìyẹn tó wà ìwọ náà ló di ilé rẹ ẹbí mi ọmọ mẹwọn ló yàrá mi bẹ́ẹ̀ ni asọlá tún bẹ mi kọ sálámà kò tó wọnú ilé rẹ àtẹkà ìdáàbò àná. قال حدثنا ابو عبد وسلمان بن عبد العاصفه قال حدثني سليمان بن حبيب المحرري أنه سمع أبا أمامة قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة كلهم ضال على الله إن عاش قتل وإن مات دخل الجنة من دخل بيت من دخل بيته بالسلام فهو ظالم على الله عز وجل ومن خرج إلى المسجد فهو ظالم على الله ومن خرج في سبيل الله فهو ظالم على الله alhamdulilayi ọ̀dájú tó gbó mẹ́tẹ̀ẹ̀ta ìkọ̀fẹ́ sí ìjọ òkòwò tí káà kó sínú rẹ̀ bẹ́ẹ̀ inṣàlá inṣàlá èyí tá a bá bí ìkọsí báyìí káyà tètè sí ìdíráàkù rẹ̀ ká kó sínú ẹ̀ kíákíá wọn ni hajjata ni hisham bin ammar wọn ni hisham bin ammar hajjata náà ó wí hadith ìtura wọn ni sadaqatu bin khalid yẹn náà sọ fún wọn ni abu hafs wọn ni sẹ́yìn usman bin abil atika yẹn náà sọ fún ọ wọ́n ní Sulaiman bin Habib al-Muharibi olóńgbò àbá umamata al-bahil ẹ̀rẹ́tì àdìsí dọ́gba káwọn sọ sálá sọ fún yín pé àlẹ́yìíká ti sọ ọ́ fa innahu láàyè dídára ọ̀dọ́wọ́ rẹ̀ máa gbà wẹ́ọ́ tọ́lọ́hún ìjẹ́ fẹ́ẹ́ rí nǹkan kan tó fi déédéé àwẹ̀ ẹ̀yin náà máa gbà wẹ́ ìwà ṣe funfun o àbí gírín ni tọ́wọ́ agbáwẹ̀ ni ọwọ́ àfi sún mẹ́gbàá ní mo kọ́ máa gba kọ́míìn àti ìsmíìn tàbí kò sì gba àwẹ̀ nàbí láì dá fúdù tó lọ láti kọ́ gba àwẹ̀ lónìí kò sínú lọ́la. wọn ni wọn ti ní àwọn àgbà rẹ bóyá lórí ikọ̀ ìyà kan kó dẹ̀ sí lówó oṣù àti kẹ́yàwó ṣáwá dẹ̀ ń dẹ̀ láàbù kó dẹ̀ fẹ́ ti rìn ránù wọn máa gba àwẹ̀ náà ni wọn máa gba àwẹ̀ ni wọn lè máa gba òní kò sínú lọ́la hákàdà gbẹgbẹ́ sọ̀sálàmù sàlàyé pé ìyá àmùtọ́ lọ́lá jẹ́ òní ìyá àmọ̀ yọ gbá rẹ lónìí àtúnú lọ́la. sún nípa bẹ́ẹ̀ wọ́n ló ń gbọ́ àbá ọ̀nàmà ìbẹ́ẹ̀kìnlé ọ̀dì ọlọ́run tẹ̀lé án ó lè sẹ́yìn rà nẹ́bí sọ́lọ́lọ́ àṣálá sọ wípé tẹ̀lé ẹ̀sán sí àwọn ẹni mẹ́ta kan bẹ̀. kulluhum dọ́ọ̀mìnun ala Allah wọ́n lè sẹ́yìn rí àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta dọ́ọ̀mìnun níbẹ̀ yẹn ìrírí pé wọ́n jẹ gbèsè lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé wọ́n ní nǹkan tí wọ́n ní àgbìyèlé tí wọ́n máa dá òkò lóṣù tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run àwọn lèyí tẹ́ máa ń kà nínú bàlágà tí wọ́n sọ pé àlàkọ́tù ha alimọ̀kọ̀ ọ̀rọ̀ lè jà yọ wà ní fáìn ṣùgbọ́n tí mo mọ̀ fún òun ní tù irú ẹ̀ náà lèyí tó wà nínú ọ̀rọ̀ dàbí láyé inú àlè sọ̀láàtù sẹ́lẹ̀m ṣé ń sọ fọmọ rẹ̀ nígbà tí ń sọ máa bọ̀ wá wọ́n dẹ̀ wá wọ́n náà kọjú omi yìí tó ní ọ̀ ah, mm, sàáwì ìlà àjábàlẹ̀ yàtìmù ni mí nà nìmọ̀ ńlọ bí òkè ni òun ní ọ̀sán mi ni òní jẹ́ kó mi ó gbé mi lọ lónìí. kí ni wàá ní nàbí láàyè ní òrùsà alayhi salatu wassalam wa ala nabiyyina ọwọ́ ni làásìmọ̀lìyàwó àásìmọ̀ yẹn gẹ́gẹ́ ni mò ń lọ. táwọn gbé dọ́gba dẹ́ túmọ̀ rẹ̀ láì bọ́ tẹ̀tẹ̀rẹ́ kí ó tọ́ lọ fífún ṣùgbọ́n ṣùgbọ́n tó tù ìṣúná mọ̀ fún yìí lẹ́ẹ̀mà sùn mọ̀lìyàwó ọ̀sẹ́ni tá a lè sì sọ rẹ̀ lédìí o ọ̀sẹ́ni tá a sọ lónìí nínú ìparọ̀ ìlà àmọ̀ràn àfẹnitọ́lọ́ bá sàánù. tọ́wọ́ tí wọ́n sọ pé láàásì ajáde pé ńlá àmọ̀ràn ìmọ̀ yìí ò lè nítumọ̀ mọ́tò mo ti ní òsì tẹ́lẹ̀. ọ̀yọ̀ pé ó tún ní ìdì ìbàlágà ọ̀kẹ́ ní fàṣejù ó sọ bá fàṣejù ó ti ṣe à. wọ́n náà dáhùn ẹlẹ́sìn ṣe à ọ̀bọ̀ sí bẹ́ẹ̀ ń sìn ẹ̀rọ bá máa kẹ àwọn àlọ́wọ́ rẹ pẹ̀lú náà àwọn tí wọ́n tó ń pè ní náà jù pẹ̀lẹ́ ẹ̀ka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀bọ̀ sí bẹ́ẹ̀ ní sùn. so nípa bẹ́ẹ̀ àdébí sallallahu alaihi wa sallam wọn ni sàlẹ́sà àwọn ẹni mẹ́ta kan bẹ̀ kulluhum dhaminun ala Allah tí wọ́n bá sọ pé lè pè ní máa ń túmọ̀ nígbà mi kí ni tó máa ń jẹ́ ikọ̀ fẹ́ sí ìyàwó nísì kémi ọyọ sí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wàkílù rẹ̀ pé níjọ́ tẹ̀ bẹ́ẹ̀ sọ́mọ yín wọ́n ẹ̀rọ adé ọ̀dùkẹ́tì wọ́n lè pẹ́ nìyẹn ń dọ́ mínú tí wọ́n yẹ pọ̀ jù dọ́ mínú nìyẹn ni pé ẹrù ń bẹ lọ́rùn rẹ̀ ẹ máa bá nù àhàdìsì tó ṣe pé kò ní túmọ̀ lóye dá nké lọ́wọ́lọ́wọ́ yìí ìgbèdò ẹni bá àmọ́ tọ́júmọ̀ tó lọ́wọ́ tọ́jú èèyàn tó sì lọ́gùn yẹn lábẹ́rẹ́ nìyẹn tó tọ̀ máa kú ọ̀wọ́ dọ́ọ̀lù. yọ sanwó kíni ọ yọ sanwó ẹ àkúmí mélòó lọ́jọ́ gbèsè rẹ̀ yẹn ọgọ́rùn-ún péré. ọ̀bọ̀n ti eré so ṣùgbọ́n tó mi lu bíbá yìí túmọ̀ rẹ̀ ni pé màá fi mú un nù lórí pàwọ́ gbèsè ìyẹn ni pé nìyẹn ń kọ́ ẹni tó ní ohun tí ó dà fún ṣòló nǹkan tí ó gbà àgbìyèlé yóò rí dáadáa lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Allah tabaraka wa ta'ala ẹni àkọ́kọ́ abẹ́yìn ni àṣà sẹ́ni ẹ bá sì wà láyé o kò fíyà ọlọ́run ó tó kó ní gbogbo láburú lọ́wọ́ láburú òní kan àpérò àdáàtì wọn ni wọn máa tó bá fẹ́ jáde lé bisimilahi tawakkal ala Allah wala hawla wala quwwata illa billah káfí dání kan bá gbèrò àti sọ́ọ́lì sùtárà yìí kékeré lónìí àbọ̀ ọmọ ọdún ṣe ni kí lọ́ọ̀ wá lọ́dọ̀ ẹ̀ tó ti pé wọ́n ti sọ́ ọ̀kan ti kófì wọ́n ti tó ń bi lábúrò wa á lè nínú káfí ẹni kí léyìí mọ́ àwọn fáwọn ìdàrà àwọn ọlọmọ ọlọ́run ẹrú ọlọ́run lélẹ́yìí o ti bẹ lọ́wọ́ tó jáde lékè sọmọ ọlọ́run ṣùgbọ́n òṣèṣe fẹ́lẹ́yìí mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ so nípa dé àwọn ẹni mẹ́ta yìí gbogbo pátápátá rọọrì mu nàlọ wọn wọn ní àgbìyèlé dáadáa lọ́dọ̀ lọ ìrìn àjà tí ọba tí ì sùn tọjá kan náà àwọn ẹni mẹ́ta yìí kò fi àtò níbi orírẹ̀rẹ̀ láburú wàyí mẹ́ta tọba wa ṣe bẹ́ẹ̀ tó kú ìdákalá ní jẹnẹ ìyàwó àti jẹnẹ kí ni àwọn àǹfẹ́ láyé ju kí ni àbúrò bá tẹ̀lé sí wa náà lọ ọba á tẹ̀lé sí wa ní ayé ńkọ́ tọ́ba di lọ́rùn ká tó bá kẹ̀ sínú ká má kẹ̀ sí sílẹ̀. lórí pé tá a máa tọrọ àti àwọn dáhùn ẹgbẹ́ rọ́bà ẹ̀ àtìná ìdùnnìyà hasana gbogbo rere ti ń bẹ láyé onírẹ̀rẹ̀ rere ni o ni wọ́n ti ń pè ní jùmọ̀ ọdún àá àdúrà yẹyẹ. ẹ̀yẹ wa pé ọmọ máa dún ayò bá fi o ọ̀rẹ́ wa tó ní afẹ́ sàdúrà fún wa ẹ ọlọ́run ò ní í ṣe yín ọlọ́run ah, ò ní í ṣe yín bò ó sàdúrà dáadáa náà ló ń jẹ́ ọlọ́run bàdúrà kẹ́ ẹ ọ̀dẹ̀ tí wàá máa oṣù máa fi pè kọ́ wa mọ ṣéǹjẹ̀ sádùá láti jọ yọ̀ bàdúrà sí. ayẹyẹ kẹsẹ̀ wa wo súra ẹ̀ sàràbù ní kọ́sọ́ pé àbẹ̀ sàdúà fún wa. ìjàmbá ẹ̀dá fẹ́ fún aládùá èrè pé torí wọn á kírun tẹ́ gbogbo gbàtẹ́ láti parí ìrun lọ́dọ̀ àfẹ́ fún aládùá ẹ̀ wá ẹ má sọ kiri ìdòjòjúmọ́. ìgbà yẹn sàlàyé dáadáa kọ́lọ́wọ́ ṣe dáadáa fẹ́ nìyẹn ni ó wí pé ọlọ́run dọ́gba ni ṣe dáadáa fún ọlọ́run bá ní gbàdúrà rẹ̀ ọlọ́run yọ́nú sí ọlọ́run sì kẹ́ rẹ̀ pèsè àríṣìkí fún tí fi sí lọ́wọ́ ó sàdúrà dáadáa kí ló ń jẹ́. so ọwọ́ àwọn awọ́sùn lórí ẹgbàá tó gbọ́ sí mi nígbà tí wọ́n يعني أخير هذا نطعني عسل في الدنيا حسنة في الآخرة حسنة آه هذا قلت جبوا الدعاء ولا وعسل هذا صار فيه أيوة ساعة يوم موجود فبين بين وده ما بقول لهم دو هذا ما نتوقع هذا في أحمد كلي نافع ما ساعة نطعني دو هذا ما بعرف ẹ ọ̀sán ìyẹn wọ́n ti máa wá àbá àyà lọ sáfù àbá kúlẹ̀ aláwọ̀ ẹ bàbá òye ti pín kínní ní káàkiri mọ́wọ́ nìyẹn Ah, àfàdé àti náírà lọ sọ́dọ̀ rẹ̀ báwọn tó a lọ́wọ́ kí wọ́n ló ṣe kọ́ fún ẹlẹ́kọ̀ọ́ ṣe àfarabalẹ̀ ní bọ́ àfarabalẹ̀ ní bọ́ lọ́wọ́ yẹn àfarabalẹ̀ tó àbírí rẹ̀ dẹ̀ ti tún sáwọn yẹn pé ẹ̀ ní àdé ọmọ ọdún yóò àwọn ọdún yóò sọ ìṣùmọ̀ ọdún àtẹ̀yìn ní òkìkí tó sọ ni àní oríṣiríṣi àdúrà náà kò sọlá máa tọpọ jàrá ó lè tó pọ gbọ̀nsẹ̀ tó ní kàmí sẹ èyí ti rọ́bà ní níṣẹ́ ní gbára wọ́n bá tún ní rọ́bà náà yọ̀ọ̀bà tó àṣẹ bẹ́ẹ̀ ni ọmọ tó wù í ó sì máa rí àwọn oríṣiríṣi àdúrà bẹ́ẹ̀ pé ah, ọ̀sẹ̀ ni dẹ́gbà bàtà ìfẹ́kẹ́ àtúntò sọlá ṣe tó níbi sọlá kẹ́ni ẹni ah, ó sì wù kó ṣe kó wọ́n gbé wájú àdébíjọ́ nínú sáájú àkọ́yẹ ọ̀rọ̀ ẹ̀ lọ́ọ́ kájọ́ àti o wọ́n máa pé o ọ̀sẹ̀ ní máa ṣe ọlọ́wọ́ wọlé àwọn apá wa èyí tó ti mọ ọlá tẹ́lẹ̀ báwo irú ilé mi o ọlọ́wọ́ wọlé agolo mọ́sálásí àtàgé mọ́sálásí àbá ọlọ́wọ́ lọ́wọ́ àwọn àti àgé mọ́sálásí ẹ ọlọ́rọ̀ sí ibi tó dẹ̀ sí lọ kútọ̀ lé lórí olùgbélé wa máa tó yàyàyàyà sí sọ̀rọ̀ ilé ìlú káàtọ̀ mi tẹ lọ́wọ́ wọ́n lè fi ráàyè tí wọ́n ti kẹ́tọ̀ tí gbogbo ara rẹ̀ bẹ̀ wọ́n dẹ̀ kí tó nípa bẹ́ẹ̀ wọ́n lè tún sọ́lá gbọ́gbé aláwọ̀ ẹni mẹ́ta bẹ gbogbo wọn yẹn sọ́ọ̀mìnà àlọ́lá wọ́n ní ìgbẹ́kẹ̀lé wọ́n lágbèlè ṣe nǹkan tí wọ́n dá fọ̀tọ̀ lójú sínú wọn máa tún sí lọ́dọ̀ ọlọ́run rà sùhàn ìrìn àṣà ikọ̀ kẹ́nà ẹni mẹ́tẹ̀ẹ̀ta ìtọ́ bá lò tẹ̀mí ayé kò fíyà wọ́n á tó kò ní rí láburú níbẹ̀ mo ti lọ tàbí sílẹ̀ àwọn aláyé káwọn àlè láburú ká lóore náà ni a sọ pé ọgbà yàrá dúkìá bẹ́ẹ̀nbẹ́ ọmọ bẹ́ẹ̀nbẹ́ àlàáfíà bẹ́ẹ̀nbẹ́ ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀nbẹ́ gbogbo dáadáa lọ́wọ́ àánú rẹ̀ wọ́n fi àṣọ àtàkùn tó fún wa ní rere oríṣiríṣi ẹgbẹ́ borí borí ẹ̀yà àlùfẹ́ náà àti eré ọlọ́wọ́ ọba tó fà lọ́wọ́ ẹ̀rí. sọ ẹni tó bá wá kó sínú kan náà ẹni mẹ́ta yìí ni àṣà tó bá ráyè sí kùfíà wọn á tó lábúrò ní sòní rọwọ lára wàyí má tàkọ́bá wá jáde láyé ẹ̀wẹ̀ ṣàkálà lè tẹ̀lé mẹ́ta yọba tó bá lè tẹ̀lé tó bá lè tẹ̀lé mẹ́ta. àkọ́kọ́ náà rẹ̀ ní mẹ́ta mọ́ndà kálà bẹ́ẹ̀ta húdí sàlámì ẹni ọba lè wọ ilé rẹ̀ pẹ̀lú kínyàn pẹ̀lú sálámà. a sọ pé ìbínú bímí náà mo tilẹ̀kùn kí n tó jáde bẹ́ẹ̀ ni wọ́n lò sí káà sọ pé kì í ṣe wọ́n ṣe wọ́n ni. fọwọ́ fọwọ́ mi nù alọ́lẹ́ ẹnìyẹn ní àwọn ẹ̀bùn pàtàkì méjì tá a sọ yẹn tó bá wà láyé ọlọ́wọ́ àti ọkùnrin gbogbo lágbóró tó bá wà pẹ́ ìwé àwọn àlejò náà ẹnì kejì fọmọ ní kọ́ra ìjà ilà ìmọ̀ ìjẹ́ ẹni ọba lè jáde lọ sí mọ́sálásí àbó òde ọ̀sán ẹ̀dọ́gbé gbogbo ògbà ilé ní òun máa ń bà. ọ̀la ìwọ̀n tó wà lọ́dọ̀ àwọn sọ́lá kìí téèyàn lè kú lórí ìṣèṣin náà ó dàn má má tà á là lè nà òkú lórí ẹ̀sìn tà níbi wa. akírun lé àbọ̀ òbí ìbò bí wọ́n jọ bá akírun lé irun tó lóore jù fún kìíní kọ́ bọ́ sílé wọn náà wọ́n gbà àárín wọn láti àbótí kíndìn mi lé nìyí nítorí kíni. gbogbo àwọn àtàlẹ́ àjọ kírun yóò nífẹ̀ẹ́ ara wa ìwọ sì nífẹ̀ẹ́ wọ̀ ẹlòmíràn kẹ máa wí àwọn àwáwí kẹtí òkè nítorí kílá fàánì àti èso ṣe pé báyà ọmọ ọmọ gbádùn tó báyà ọmọ ọmọ mùsùlùmí mùsùlùmí ní ọbẹ̀ ṣe lè mọ́kù fún rí àbí rẹ àfi yẹ pẹ̀lú rí ẹ̀kọ́ yìí ti pé bí irú ilé yẹn ni ìgbọ́n lé sálọ̀ òun máa ń kírun tiẹ̀ ẹni ọba jáde lọ sí mọ́sálásí tọ́lọ̀ sí sọ́lá ọ̀rọ̀ ọ̀gọ́n nínú àlọ́lá ẹni yẹn èdè pálọ̀ ṣe olóṣù mẹ́rin o lọ́nà olóṣù mẹ́rin kankan lọ́nà fẹ́ lọ darẹ̀ láàmú ni o lọ́nà oṣù mẹ́rin o lọ́nà oṣù mẹ́rin á sàlàyé pé kí ni ìtumọ̀ jáde lójú ọ̀dọ̀ ọlọ́ oṣooṣù mẹ́rin bẹ́ẹ̀ o tàbí bọ́lọ̀ mọ̀lídì náà ṣe rí lọ́rọ̀ àwọn olóṣù mẹ́rin ṣe rí olóṣù mẹ́rin tó burú ju tàwọn onímọ̀lídì lọ bẹ́ẹ̀ mọ́ wọ́n mọ̀ pé àwọn onímọ̀lódì wọ́n rẹ́sẹ̀ wà lẹ́ǹdì wọn. àlèsì nísì ọgọ́rùn-ún ọdún kẹrin mò ń sọ̀rọ̀ nípa àṣà gbogbo ni wọ́n pinlẹ̀ àwọn nǹkan táwọn ènìyàn ń pinlẹ̀ sí i. àwọn ẹlẹ́sìn mọ̀lódì wọ́n bẹ̀rẹ̀ sí wọn lọ́gọ́rùn-ún ọdún kẹrin. àwọn ẹlẹ́sìn jáde àwọn náà bẹ̀rẹ̀ ìlànà ìjáde wọn yẹn nígbò lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn lọ́n kù. àwọn arìkó burú ìfẹ́ tí wọ́n yẹn tẹ̀ sí wáá jìnnà kódà a lè rí bàbá mi ìtọ́wà láyé ní ìsìn tí wọ́n tẹ̀sí jọ lo sáà àti elias alikada lárí tọ́da ìlànà àwọn tẹ̀bílì yìí náà lẹ̀ tọ́da lálẹ́ wọn lẹ̀. mo sọ wípé títí wọn yẹn gẹ́gẹ́ tó burú ju ti onímọ̀ lẹ́yìn náà ni pé kò sí yàtọ̀ kẹ̀kẹ́ láàrin wọn náà sí àwọn ẹni tí wọ́n ti sún sílẹ̀ wọ́n máa ń ti mùdúdú àwọn ẹni yìí náà tí wọ́n jáde kó nu tàfẹ́ wípà ni tàfẹ́ wípà làwọn náà wọ́n fi wọ́n kẹ́ máa mú tẹ̀sùn bá dání báyìí gbogbo palapala rẹ̀ ilé máa ń bá lọ́dọ̀ àwọn tọ̀hún yẹn náà lẹ́gbàá ń bẹ́ tọ́jà ilé bẹ́ẹ̀ lẹ́ àmì yóò tún mú jáde wọ́n máa ń kiri káàkiri gbogbo bẹ́ẹ̀ wọ́n máa ń fa kílọ̀ nǹka kílọ̀ nǹka kiri yáwù kiri nǹka nǹka ó ti máa ka ẹ̀dá rẹ̀ àgbẹ̀ ọ̀gá tó lẹ́gbẹ̀ẹ́ náà tún ti wí fáwọn ọ̀rẹ́ nìyẹn ń jọ nínú kí ẹ máa ka ìdá ọkàn mi balẹ̀ pé gbogbo rere yín kò ní gbé ọlọ́run ti jẹ́yọ̀ kẹ́kun rere yín àìdá ni ẹ máa sírò ẹ wá lè sílẹ̀ àìdá tẹ fi lónìí nìkan òní tó tún jẹ́jọ́ ojúmọ́ ọjọ́ tó ti gbéjọ́ yẹn náà ní ọ̀padà bọ́ sí ìjọ́ táyọ̀ bàtà òun ló sì lóore jù níjọ́ tó rùn máa yọ ní ọlọ́run dáadáa lè jẹ́ ká ìdá rẹ̀ wọ́n máa kà kíní káàkiri. so nípa ọ̀rọ̀ ọ̀tẹ̀ mo ní òkúrú nígbà wọn tó ń lójú lọ àwọn mọ̀lẹ́kẹ́ ọ̀tọ̀ kọ́jọ́ tàwọn ti pẹ́ tọ́wọ́ gbọ́rọ̀ ọdún mẹ́rin láti lè tún kó àwọn àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin bí ọ̀rọ̀ mọ̀lẹ́bí o ẹlòmíì lè sọ pé ẹ mo ti ẹ̀fẹ́ mọ táwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin sọ ń pa ọ̀rọ̀ mọ̀lẹ́bí nígbà táwọn olùsẹ̀mí nígbà tí gbogbo ẹ bàjẹ́ kò sí kẹ̀kẹ́ nù mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin tó dọgọ́rùn ọdún mẹ́rin níbi báwọn mọ̀ pé tó fi hàn pé mùsùlùmí ní ìsìn àwọn ọmọ wọ́n ń ni ò àrà rárá mẹ́rẹ̀ẹ̀rin kí ọmọ pé wọ́n ń gbogbo àwọn mẹ́rin àti gbogbo àwọn ẹni tó ti lọ àtàwọn sọ̀hábà àtàwọn sábẹ̀ òun àtàwọn sábẹ̀ òun tàbí gbogbo àwọn ẹni yẹn wọ́n ti wọ́n ti rọ̀ ẹwà àwùjọ àti àwọn sọsọlá ti hàlù jẹlẹ fún yàrá wọn ò ṣe mọlú tẹsí wọn dín nìyí wọn ò sì jáde mo sọ pé nípa lẹ́yìn àgbà fẹ súnfẹwò ti tàwọn oníjàde burú tàwọn onímọ̀ níbi lọ ìgbọ́gọ́rọ̀ ọdún mẹ́rin làwọn pè sọ wọn fẹ́ pàrọ̀ eléyìí ọ ẹ máa ṣe lóhun tó tó bíi ọgọ́rọ̀ ọdún bíi mẹ́tàlá olùkọjá sẹ́yìn káfíńsálá ń bẹ̀ sí yẹn ó parí ọ̀rọ̀ pé kẹ́yìn ló lẹ́ẹ̀sì kọ́ọ̀mù nìyẹn nínú hadith Imran bin Husayn radiyallahu ta'ala anhu ibi àwọn èèyàn tó lóore jù òun lọ́gọ́rùn ọdún tó ní àlùkò sálá wà ń bẹ̀ lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn méjì lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn ọ̀daràn oríṣi ọ̀sẹ̀ wà á dé káwọn àwọn ọ̀daràn àkọ́kọ́ tó kọ́ yọjú àwọn nípa ní àbíd inú àwọn aláṣẹ ìṣètò ìdíje ó tún wá owó tó ń ya owó túlù síbi ọ̀rọ̀ ọmọ nídìí wọ́n ní kílódé ló ní bẹ́ẹ̀ owó tó ń fi ní sọ́mọ adé kò yóò di káwọn sùn yóò tètè gbàgbé ọ̀rọ̀ ẹ̀ fún wọn bí wọn bá ti kò mọ́rọ̀ à ń jó fi àlù fẹ̀fẹ́ káàkiri ẹ̀ tó mọ sọ́ ní jù àlè tí àfẹ́dọ́gbọ́n gbà lọ́wọ́ wa ni nígbà tá a bá wọ́n bẹ̀rẹ̀ báyọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ọdún ọmọdé níjọ ní ọ̀nà ọ̀fọ́ kíni òwe àti ìjàdá àtàtáyà àtàwọn àjọ àti ìyẹn bá ń ṣe lẹ́yìn ìrù níjọ ní ọ̀nà ọ̀fọ́ yìí kúrò tí orí pẹ̀lú ara níjọ ní ọ̀nà rẹ̀ sí. yọ àti ìdísí ìkẹtọ́ wa fa táàrí ó ti pọ̀ ndé bá ti ń yọrí lé nígbà táde wò sàá léyàwó ẹ̀ báyìí pọ̀lú jíjẹ ọkẹ́ tó dé lu yóò ti wá lo gbogbo ti ayé nìyẹn tó gbára lọ́gbọ́dọ̀. ẹni báwọn yóò sùn àwọn àbẹ́ẹ̀sì yóò sùn wọn sùn rárá ó ti wá lórí pé a ti mọ̀ pé pẹ̀lú kó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ máa lọ tó ọ̀sẹ̀ láì kẹ̀ máa lọ pàtẹ́wọ́ ẹ̀ sì lè lọ́ọ́ bọ́sí lọ́pẹ̀ ṣùgbọ́n ẹ̀ máa wà nù Islam yẹn bá ẹ̀ sì ní ìṣe. nígbà tí ẹ bá ti dé bẹ́ẹ̀ mi tí ó mú wá sí ó ṣe ní ká sí ṣe wá sí ẹ̀ sí ẹ̀ ìpa káyà ní níjẹjọ nígbà tó lọ́sọ̀ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum pé mo pẹ́ sìn yín fún yín nígbà mọ́tẹ́ ti pé yẹn mo ti parí ìjara lé yín lórí nìyẹn mo ti yọ ní Islam fún yín lẹ́sìn wọ́n fi hàn pé kò ní ìdí àdínkù kò ní ìdí àlésí wọ́n fi hàn pé àti ẹ̀sìn kù ìjẹgbẹ́ àlésí wàhálà ìwé ìwà ni wọ́n máa tẹ̀lé wáyé bí ẹ máa lọ sí àdínkù àti àlésí lọ bọ́ lọ́wọ́ bá kà á nẹ̀hó bí ẹni pẹ́ nìyẹn ò lọ́hùn rẹ̀ bọ́ọ̀ bá lọ́yẹn ti kílíà rẹ̀ tòtòrí ẹ wá rẹ ní kẹta òun náà lẹni tó bá jáde lójú ọdẹ ọlọ́run èdè bá lọ jáde o ọwọ tó nínú àlọlọ òun tó bá ti pín bẹ́ẹ̀ ni ọyẹ kárí ẹnìkan ṣáájú ọgọ́rùn ọdún mẹ́tàlá bí ìlìyà sùdé tí ó tún pé ìjáde lùsùmẹrì rọbọdé ìgbà náà láti túmọ̀ bí sí àwọn ọgọ́rùn ọdún lóore tó parí sí àbíkẹ́ sí iye bẹ́ẹ̀ ni ọwọ tó nínú àlọlọ tó ń tọ̀ ó ń tàn wọn ọlọ́run dẹ́sì máa tó onye òní ṣe wọ́n bá kó ìwẹ̀ yọ wà lùjẹ́ náà ẹ̀ wá ní hadith nínú àgbáyé dábàá ń bẹ̀ á máa rí níbẹ̀ ọlá ẹni tó ti tó fẹ́ wọlé rẹ̀ ọ̀sálámọ̀ ará ilé rẹ̀ àtọ́lá ẹni tó ti pé máa ń lọ mọ́sáájú láti lọ wákàtí ìṣelójú òkòrò láti dojú kọlé ọlọ́run àti ìjáde lójú ọ̀nà ọlọ́run ìjáde lójú ọ̀nà ọlọ́run fún jihad láti lọ jagun kí ẹ̀sìn tún fi tẹ́jú lábẹ́ aláfẹ́ mùsùlùmí àbí kéèyàn lọ kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ìrọ̀ ẹ̀dọ́ jáde wá sí dámsù ọ̀wà bọ́ọ̀mìnù àlọ́lá tọ̀rọ̀ ń bọ̀ ń jáde láti kí ni olùkọ́ lábẹ́ ìlànà ìṣòro àyìn láti wá kọ́ ọmọ ṣẹ̀ríà ni. gbogbo àti àwọn àyè míì tí wọ́n ti lọ gbọ́ ìmọ̀ tí ẹ bá jáde lọ sílẹ̀ àwọn àbáwọ̀ mi nù àlọ́. ó ń tọ̀hún ti ní àdìyèlé lọ́dọ̀ ọlọ́run tó bá wà láyé ọlọ́run níbi tó láyé ẹ̀wẹ̀ báyìí ó tẹ̀sí máa wà pẹ̀lú gbogbo àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí wà lábẹ́ ẹ̀sán ọlọ́run owó ẹni tó bá wọlé rẹ̀ ọwọ́ asálámà wọn ni hajjata ni muhammad ibn mahadi. قال أخبرنا عبد الله قال أخبرنا ابن جريج قال أخبرني أبو الشباب أنه سمع جابر يقول إذا دخلت على أهلك فسلم عليهم تحية من عند الله مباركة طيبة قال ما رأيت إلا توجيه قوله إلا يوجبه قوله وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. قال حدثنا محمد بن مقاتل محمد بن مقاتل حدثنا هو حديثه فوا قال عبد الله ينا أبو أنور بن جريج أبو الزبير أخبرني أنه جابر وعبد الله رضي الله تعالى عنهما سن صبايكي إذا دخلت على أهلك تو بابا ولي لو بارا لير فسلم عليه سلام تحية من عند الله مباركة طيبة kíkí ọwọ́ alátọ́dọ̀ ọlọ́run tí bùkún bẹ́ńbẹ́ tó tó dà òkè ẹ̀rí afáwa ní èmi ò lérò pé ó ṣe kínní yìí lọ́rùn ẹ̀yìn bí kò sọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà sọlọ́run sọ pé àyíká òjì tún bìtẹ̀ ẹ̀yà tí wọ́n bá ti yín ní kíkí kan. ayyu bi ahsana minha àórùtù ẹ̀yẹ sì táwọn olóhùn sálámà yẹn pẹ̀lú ìtọ́jú àjẹyí tó wí lọ àti kó sì jáde èdè ohun tó wí yẹn sáyẹn náà ti dáhùn wọ́n lè tùmọ̀ rẹ̀ ajá sí pé àṣetẹ̀tẹ̀ ni kéèyàn dáhùn sálámà pẹ̀lú àyà wọ́n dábàá wo hadith yẹn máa rí bẹ́ẹ̀ pé ọlá ń bẹ nígbà kéèyàn sálámà nígbà kéèyàn bá fẹ́ wọlé àti pé dídáhùn dídáhùn ẹni tó sálámà sí yẹn kẹ́ tẹ́tẹ́ ni kéèyàn dẹ̀ pinlẹ̀ sálámà afẹ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kéèyàn dáhùn ọ̀rẹ́ yẹn tó nìyẹn kádẹ́sì má gbàgbé nu ta ti kọ́ tẹ́lẹ̀ nínú ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí òun náà ni mùsálámù sí lọ́ba ṣe kíni o tó bá pàdé rẹ̀ àtìpẹ́ ẹni tó yahun ọ̀lẹ́ni tó sáhun kíni o àwọn sálámù. ẹ̀rí ẹ̀ náà ní abáwọlé mi báàbò idha lam yadhkurillaha inda dukhulihi al-bayt ẹni ọ̀lẹ́yìn sọ wípé tòṣèyàn bá dá kọ́ ẹni tí ọ̀sálámù dá kọ́ ẹni tí ọba wa dárúkọ ọlọ́run nígbà tó fẹ́ wọlé rẹ̀ yẹ̀bí tufi fi ṣàìtọ́ àṣetáni oṣù mi lẹ́nu wọn náà wò ìdílé ta ìdílé báyìí kọ pẹ́ abọ́ tó fi gbé sórí àga tó ti bẹ̀rẹ̀ wàhálà lórí ẹ̀. kéde ìfikọ́ ọlọ́dẹ fi jẹ́ ẹ̀ bá ẹ gbé sórí àga báyìí. Ah ó ṣe jẹ́ ó ṣe jẹun yẹn tó mo ní kí n palẹ̀ mọ́ fi lọ. wo èmi ò nílé fẹ́ bí wọ́n obìnrin ilé obìnrin kó bí lọ fẹ́ yà á. ilé àgbo mi. ìyẹn náà máa sọ pé àwọn tètè là tó bá rí bẹ́ẹ̀ kọ́kọ́kọ́ lẹ́yìn náà fẹ́ yà. àyọ̀ ọ̀sán ìdí ní lásìkò ilé ìlàgbúrò ọ̀kadà fáàtọ̀ wọlé ẹ lọ tú wọ dáadáa kọ kó sálámọ kó tó tọwọlé. orí ló kúrẹ́kù yẹn ti takú síbẹ̀ ní tiẹ̀ o ti ráǹfààní. Ebi lọ́pọ̀lọpọ̀ gbẹ̀mí máa ń sọ, oríṣi máa ń ṣẹlẹ̀ bẹ̀tẹ̀ àwọn nǹkan ń bẹ, ọlọ́run dá sábàbà sí irun sí máa ń fà. Àwọn òkùnfà máa ń pé tí yẹn bá ní ìtìsám bẹ́ẹ̀ náà ni ó sì gbájú ayé yìí tó. Ọlọ́run ló ṣe ayé àti gbogbo àtà wà ń bẹ̀, wọ́n wá gbé mi ìdáhùn lẹ̀ pé báyìí lẹ́sìn lo ayé tó wù sí. Àwa nínú, àtẹ̀wá ní aláì yóò yí wọ́n gidi tó gba àwọn eléyìí mìsánù ìfẹ́sì máa rí kìíní yìí ní o ẹ wá àwọn ọ̀kadà bí àwọn èèbó rẹ̀ sí àwọn kan bẹ èèyàn gbọ́dọ̀ mú ọ́ìlì kọ́dà pọ̀ mọ́ epo rẹ̀ bí rọ́dà mi sì máa ń gbé jù láwùjọ ó fi lè má tètè yọ ẹ bá ní mísì ọ́ìlì papọ̀ mọ́ pẹtrol tẹ̀ dà sí mọ̀ pé nǹkan mi ò ṣẹlẹ̀ lọ́rọ̀ ẹ́ńjìn yẹn bọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ń gẹ̀gẹ̀ bẹ́ẹ̀. nígbà tí èèbó ṣe nǹkan tó gbé ìsọ́sẹ̀ kalẹ̀ pé báyìí ni kẹ́ẹ́ ti lò pé kí ta bá yí apá ẹ̀ báyìí ó ṣú wọ́sán náà nìyẹn. ọlọ́run tó wá sayé àtàwé yẹn ó tún rẹ̀ ìrẹsẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam pé máa ń tún sàlàyé fún ọ mímọ́ rẹ̀ ọ tóbi wọ́n ṣe ráyè yẹn ṣe nìyí àwa nínú aláìyó pẹ̀lú pé fìtínà ìdá lómi kẹ́ máa ń kó sí wa wáyé súnà ìdá ọkàn ọ̀rọ̀ àmú hàlù wàrà yìí. súnà èmi ìmọ̀ bó ti jẹ́ mo bá ti wọlé báyìí èmi náà kò jẹ́ ìyé bísí máa ń ṣẹlẹ̀ níta kẹba àjàkálẹ̀ àrí mo fẹ́ kí n bínú sí àti ẹjọ́ sá. àfa ìdí tí ẹ bá fẹ́ wọlé sí ẹ̀ máa ń sálámọ̀ ìgbẹ́dẹ̀ tó yẹ wọlé. sálámọ̀ sálámọ̀ ẹ lọ bí ìdánwò ìmọ̀ asálámọ̀ ẹ̀ kó tó di fẹ́ wọlé yóò kẹ́ padà dé nǹkan ha ọ̀wà níbẹ̀ mọ́ tó tọ̀ lẹ́nu ọ̀dà àbáwọlé ìwájú ìwà pé bí ìyàn ká dá kọ́ ọlọ́run nígbà tó fẹ́ wọlé rẹ̀ yẹ̀bí ìtùfí ìṣàìtàn àdédáni ọ̀lẹ́lẹ́nu ilé yẹn ní pé jókòó ló lóṣù tì í mo kọ́ fa wàhálà ó lè má jẹ kẹ́mẹ́kẹ́mẹ́kẹ́ olùjẹ́ gbà tẹ́ gbóúnjẹ lẹ̀ ni ẹni tó bá ni àlè bóòlù tó bùkẹ́lẹ́ ni bóòlù tó rẹ̀ tún gbà tó jẹun ìyàwó rẹ̀ ká ẹ̀yin náà oúnjẹ yìí jọ ń jó gbogbo alẹ́ nù ẹ̀yin náà fẹ́ fún gbà náà lọ́la ni kí wọ́n máa da kálíra wọn lórí. wọ́n lè tún rẹ́kẹ́ wọn kó dìgbà wọn jẹun ní ìlú kọ́ bá jẹ kíákíá <laughs> yóò àrètè yanjú àwọn súnlẹ̀ ti bá ń bọ́ fún wa yìí. wọ́n ní àdúrà ní ẹ̀kọ́ ní ìta. عن ابي الزبير عن جابر انه سمع النبي صلى الله عليه وسلم يقول فاذا دخل الرجل بيته فذكر فذكر الله عز وجل عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإن لم يذكر الله عند طعامه قال الشيطان أدركتم المبيت عشاء سبحان الله هذا دوم ولا بعد عمر ها ما ينطق عن الهوى إن هو إلا واحد nínú nǹkan tọ́lọ́run tó fi rẹ síwájú ọ̀kẹ́ wálé àlùkùránì tọ́lọ́run ti tù síwájú. قال حدثنا خليفة خليفة حدثنا هو حديثي فوا قال أبو عاصم صفي ابن جريج قال أتد ابن زبير عدي زبير لا ترى جابر قل موضع النبي صلى الله عليه وسلم صبايتي إذا دخل رجل بيته سين يبغى وليره وذكر الله عز وجل tó wá dá ọlọ́run fàyín dandan fóòlì nígbà tó fẹ́ wọlé ìyẹn ni kọ́ sálámà wàyín dandan àmì nígbà tó tún fẹ́ jẹun ó tún ṣe bísímìláì mọ̀rọ̀ wọ́n ti kò sí wàhálà bá káàdì láì mẹ́ọ̀ ló di ẹ̀rẹ́ mi bísímìláì ó wí nígbà tó fẹ́ jẹun òṣèrẹ́tì ó ti bẹ̀rẹ̀ oúnjẹ lọ́rọ́ tó lè àti láti lè kó sí ọlẹ́mìí náà ọ̀rẹ́ tí ń bọ̀ bẹ̀rẹ̀ oúnjẹ kọ́ ya wí láàrin yẹn náà pé bísímìláì awwalahu wa akhirahu tó dáa kọ́ ọlọ́run gbàdé ọ̀ọ́lá ṣètọ́s àṣetánù kóró tí ó sọ̀rọ̀ yóò ní ọ̀ làámọ̀ bíi tẹlẹkùn wọ̀lá àṣà eléyìí ti bọ́ síbi sẹ́yìn àṣetánù òun lọ́kọ́kọ́ ti wà wájú wọ́n máa sọ fáwọn yòókù rẹ̀ àti wọ́n máa ń pọ̀ lórí ẹni tí ọ̀gá máa ṣe bíkìrì kèésà àṣetánù ọ̀kẹ́ ni ọ̀yọ́ lẹ́nu gẹ yóò ká ọmọ ogun ẹ̀ wọ́n máa jẹ́ wọ́n sí i kọ́dọ̀ lè jẹ ṣàyàfínú lè bí wọn lọ́ba jésù ṣàkpọ́rọ̀ ọlọ́run náà lùkọ́ ọmọ yáṣu àǹtíkì rahman ṣàkọ́ yìdìlá òṣèkọ́nà ọ̀là nkọ́rì. ẹ̀ńtọ́ bá síwọ́ tọ́rọ́ kó o níbi ìrẹ́jọ́ ọlọ́run àjọkẹ́ ayé adẹ̀sùn máa yẹ àti dání sí ra ẹ̀ wọn lọ́ba jẹ́ alájọrin ẹ̀ sábà sọ fún pèsè báyìí ọ̀dẹ́sẹ̀ ń bí òní kọ́rí lọ ẹ̀ka sọ̀sálá ni ń bẹ̀ ìpè àbí àṣetánì rẹ ti dé ní a ó ní mo ní àṣetánì ìwọ náà ní òtítọ́ náà níbẹ̀ ní tèmi ti bá islam ìwọ náà wí pé ìyàwó àyíká àwọn òwòlè wí pé táwọn náà ti bá islam. mo rò bá nìyẹn ti yé bẹ́ẹ̀ sótórí bẹ́ẹ̀ tí yẹn bá dákọ̀ ọlọ́run ọba nígbà tí yẹn fẹ́ wọlé àtìgbà tí yẹn fẹ́ jẹun àṣetánì ọ̀sán fèlè àmàbí ìtẹ̀lẹ́gùn ẹ̀yin ìyókù dáyẹ̀ òsì mọ ohun tí ń lọ síbi tẹ́ ẹ sùn ọ̀la aṣá kò sóúnjẹ alẹ́ fún yín bí ṣùgbọ́n wàá yí dáadáa kan bá wọlé rẹ̀ ìyẹn ni pé ọ̀dà kan ọ rẹ̀ ọ̀dà kan lọ́n ọ ọ̀ọ́lẹ́ ṣèkọ̀ nǹkan kì í sọ ni máa sọ ni pé àdìrà tuntun mi lè má bí ẹ̀yìn yóò pẹ́ tètè máa bọ̀ mo ti bá yín palẹ̀ ẹ máa bọ̀ ẹ ti rí ni àkọ́kọ́ tún ni ó tó fi jáde pẹ́ lómi ọ̀gá ó ti jẹ́ bẹ́ẹ̀ pálẹ́ lè yíra fi jáde ah, yín sí. ẹ lọ wo owó wọ ọ̀dà kan náà kí o tó wọlé. fúláwọn yẹn ti sùn tiwọn. tí ọba tó wá dá ọlọ́run gbàdọ́ fẹ́ jẹun rẹ̀ àṣetá ni ọba tó sọ fáwọn yòókù rẹ̀ pé àdìrẹ́kì tó mi lè má bí dá wọ́lẹ̀ àṣà ẹ ti róúnjẹ ẹ ti ríbi tẹ́sùn ẹ ti ríbi tẹ́sùn jẹun alẹ́ báyìí. ẹ rí wọn dábàá wo hadithi a máa rí pẹ̀pẹ́ afẹ́ká dá akọ ọlọ́run nígbà tí wọn bá fẹ́ wọlé àtìgbà tí wọn bá jẹun àti ọláti ń bẹ́ ń bìrẹ́ tí ọlọ́run òní bí àṣetáni máa sọ fáwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn alátìlẹyìn rẹ̀ àtàwọn alájọrin rẹ̀ ní tẹ̀sí wọn fẹ̀fẹ̀ dún ọkàn nígbà tí wọn bá dá akọ ọlọ́run nígbà tí wọn wọlé àtìgbà tí wọn jẹun alẹ́ ni ní kò sí ibi àyẹ̀wò adáko ọlọ́run nígbà tí yẹn fẹ́ wọlé àgbà tí yẹn fẹ́ jẹun ọ máa jẹ òkùnfà tí ó wọ àlà fúnfún aṣọ ìtàn yóò sì tún lè pè wọn láti bá kẹgbẹ́ nípa bí wọ́n á sùn tì wọ́n sì bá jẹ wọn alẹ́. báàbò máa la yòtá àdánù fìhì àwọn àyíká ń bẹ tí ò ní ìdí ká yọ̀ǹda ká tó wọ bẹ́ẹ̀ o ilé yẹn la tó fẹ́ kéyìí wọ́n wọ́n ni hadith sani حدثني موسى بن اسماعيل قال حدثني علي على خوارزم قال اتينا انس بن مالك ورقائه جاهزه وليس معه احد فسلم عليه صاحبي وقال ادخل ادخل ادخل نعم ادخل فقال انس ادخل هذا مكان لا يستأذن لا يستأذن فيه لا يستأذن فيه لا فيه أحد لا يستأذن فيه أحد فقرب إلينا طعاما فأكلنا فجاء بعشق لذيذ فشرب حلو فشرب وسقال آه، أنا حدثنا موسى بن إسماعيل موسى ما إسماعيل وحديث إبوا أعين الخوارزمي ينني على أنس مالك رضي الله تعالى عنه ó sì jókòó fi dìgbìlì ìhì sí ọ̀tẹ̀tẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ ni wọ́n ń pè ní dìgbìlì. ẹ̀ máa ń pè ní pásẹ̀jì àbíkú rẹ̀. wọ́n lè sọmọ́ àwọn ahad kò dẹ̀ sẹ́nikẹ́ni pẹ̀lú ẹ̀ kọ́lọ́rẹ̀ mi wá sálámọ̀ ọ̀hún àti ṣe wọlé kọ́lọ́rẹ̀ tó wá ní wọlé ààyè yí àyíká yọ̀ǹda mbẹ̀ ọlọ́wà gbóúnjẹ gbóúnjẹ súnmọ́ wa àwa jẹun ọwọ́ àlọ́ gbé ife tí wọ́n fi nabil ìyẹn ọtí tí ipa ni tí wọ́n fi si ọtí ẹlẹ́rìndòdò tó dùn ó mu ó sì fa àárẹ̀ wọn. ṣùgbọ́n wọn lẹ́nu kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní ayélujára khawarazmi wọ́n wọ́n mẹ́jọ́ wọn ló jẹ́ kí hadith yìí bẹ̀. aláìhàn tòun tí kò ṣe lẹ́ńdò tọ́ á sì máa rí bẹ́ẹ̀ pé tí ìbá tẹni yẹn tó wà ń àdéhùn ọba kúkú gbádùn. ààyè tó bá wà ń sísìn open place so òun ni kíni o ààyè ni ó jẹ àrùn láhájáta ìlálòsì ìdáni àtà níbi kíni o a níbi ìgbàyọ̀ǹda láti wọ bẹ̀ àti gbé àtúrí nù hadith yẹn pé nínú àkọlé ìwà alákọlé òun ni pẹ́ni ọba sẹ̀dẹ̀ kí wọ́n gbé nǹkan níbo tàbí júì ọba ara àyè máa wó yẹn rẹ̀ ìmọ̀ tí wọ́n ti yí padà ń lọ ní ìsìn àfáwùsì wọn. ọ̀rọ̀ lẹ́ẹ̀mà sọ onígbèrè kan fún wọn bá ti pabambarì báyìí wọ́n sì gbòmí iwájú omi fún àpò ó sin abọ́ kìíní ó bomi ọ̀ sin abọ́ kejì ó bomi ẹ wá o gbọ́dọ̀ yá gbé nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ tó mi sùn bóyá àwọn àwọn òfin nǹkan mímu lọ ẹkẹ ọkọ tó kéré òun ní ọkọ gbé fún yẹn tó ká máa gbàlejò bákan náà ìjà tó fi lé ilẹ̀ o. باب الاستئذان في حوانيت السوق búkà ìgbà يندان دي أو búkà تنبني أجا bẹ حدثنا أبو نعيم. حدثنا يا أبو نعيم قال حدثنا سفيان عن معون عن مجاهد قال كان ابن عمر لا يسافر على بيوت السوق. قال أبو نعيم حدثنا وحديثه فوا wọ́n ní سفيان قال ابن عون látọ̀dọ̀ مجاهد. wọ́n ní abdullahi ibùdó mọ́rù sọ pé a ah, kì í gbà yọ̀ǹda láwọn ilé tí wọ́n kọ́ sọ́jà ìyẹn bí àwọn kí ni mo ti pè é nísìn ìyẹn bí àwọn ṣọ́ọ̀bù àwọn búkà tí wọ́n máa ń kọ́ ìsọ yẹn nǹkan nídìí yọ̀ǹda wo la fẹ́ máa gbà káàkiri ilé yẹn wọ́n ní abdullahi ibùdó mọ́rù sọ yẹn pé kò nídìí yọ̀ǹda tó ní kó gbé yẹn ló lè dé kí wọ́n lè wọ́ bẹ̀ àwọn yẹn ń lọ bẹ́ẹ̀ wọ́n jáde ṣùgbọ́n o hadith mi tún wá wá oní hadathana abu hafs náà. hadathana abu hafs bin ali yuqal hadathana zuhair bin makhlad bin jurayj عن عطاء قال قال ابن عمر يسأل في جملة البزار. آها ونسمى عبد الله بن عمر لك أنا أما بيوندا في ذلة البزاز níbi búkà àwọn tí ń ta sọ ẹni tí ń ta sọ wọ́n máa sọ pé ó lè ní ọ̀ ọ̀ sí kẹ́ẹ̀tì sùn wọ́n ní máa ń gbà yọ̀ǹda ní àyè mi ìtọ́ bá pàtàkì tí wọ́n ń kẹ́rù sí àtasọ kí wọ́n máa rí kí wọ́n padà sọ pé ó lè ní ẹ ọkàn wọ bí wọ́n ti ń ta sọ aṣọ wọn ń ta ń bẹ̀ wá ní àbí búkà ni èèyàn gbá yọ̀ ǹda ń bi irú eléyìí ẹ̀ wá fi fáyọ̀ lórí kálukú ń wọlé kálukú ń jáde bíi bẹ́ẹ̀ fẹ́ wọjà lẹ́sùn ẹ̀ dákun ẹ̀yà arọ ọjà yìí ń wọjà à ìṣọ ẹrẹ àbí ìṣọ ẹja ẹ̀ dákun mọ́ bẹ́ẹ̀ rẹ ẹja ni ṣé mo lè wọlé irú yẹn ni ẹ̀ tí wọ́n ti lọ pé ṣọ́ọ̀pù tó fi hàn pé ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù wọn gbá tàbí kì yé rẹ̀ mọ́ fẹ́ wọlé báwa di ká àfáàjáde náà báyìí agbádá wọn sì wọ̀ wá agbádá padà kú ní àwọn òbí jáde wọ́n o ìyá ọgbà yọ̀ǹda tó àjò bá insha Allah láti fi àyè béèrè lẹ. عليكم السلام ورحمة الله ọwà wọ́n rí àwọn àpẹẹrẹ rẹ̀ ṣe báwọn tí wọ́n pa kùsùlù ni wọ́n dàdà kú dàrẹ́ àwọn náà wọ́n sọ fún fáwọn ọ̀rẹ́ lọ́wọ́ pé kọ́ máa bọ̀ ọ́ nígbà tí ọwọ́ ya dùn wọ́n wọ́n pọ̀ tẹ́lẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní túká nìyẹn tẹ̀lé ní tí kùsùlù rẹ lọ sọ́dọ̀ wọn ní àwọn ọ̀pẹ nìyẹn sákó lórí padà pa kùsùlù àwọn yẹn náà wọ́n aláwọn ń sọ̀pọ̀ wọ́n aláwọn ń ṣèbádà kùsùlù àwọn padà dá wà la ilé tàfọwọ́fù la ọjọ́ tàfọwọ́fù ti fẹ́ náà ó sì ṣe rẹ́gí ọ̀lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àwọn àìmọ̀ ẹ̀ pé pé a sì máa rí ọ̀rọ̀ ìkọ̀ọ̀kan wọn ní orí rẹ̀ bí ìmọ̀mù ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀mù máa lè bẹ̀rẹ̀ a máa rọrọ̀ wọn ṣùgbọ́n mò ń lídì pé wọ́n láwọn ń sin fún ànẹ́bì tí wọ́n láwọn ń ṣe ọjọ́ ìbí rẹ̀ kò sí ẹ̀ ọ̀rọ̀ tí yẹn bá rí lọ́rọ̀ àìmọ̀ kan yọ̀yọ̀ torí pé kò fẹ́ẹ̀ sí kankan láyé mọ́nú gbogbo àwọn àìmọ̀ yẹn yẹn kó tó di pé wọ́n ń ṣe kíni o ló ti dàbí. náà ọlá ọlá ìsọkúsọ kò sí ẹ̀rí kankan láti báyìí kódà ni wọ́n máa ń ṣe dé ẹ̀rí jálẹ̀ ọgbà ẹ̀fọ́ mi sínú àmú ọ̀rẹ́ tó bá dé kó lè rómi mu nígbà táwa fi wà lé ń bí báyìí. aláwọ̀ bá gbọ́ wọ́n sọ àtẹ̀wọ́ àrọ́ bàbá mi ní ń kiri o wọ́n wá lọ́rùn mọ́júmọ́ ní tó sílẹ̀kùn ọ̀rọ̀ ọ̀bọ ló ti aláìsí irọ́ ni o irọ́ irọ́ irọ́ ẹni ọba ti kú ti kú ìpàdé tó ti jọ́ mi nàlẹ́ kẹ̀yà bẹ ní bá ń sàkúdà yìí àyàtò bá ń sàkúdà wọn yìí ọ̀sẹ́ni kan tí ó padà mọ́ ó ti kọjá ọ̀rọ̀ pé yóò dàbí ẹ̀ yóò di kíní kẹ́kọ́ àwọn sùhàdá ni wọ́n fi wọ́n fi wọ́n sínú àjẹsí ẹ̀yẹ tí wọ́n máa bà lálù jẹ́nlẹ̀ lọ́dọ̀jọ́ gbìdà ọ̀sẹ̀yàmọ́ létí gbàgbé ìmọ̀pẹ́ ẹlòmíì ò lè lọ di màálù káwá tó wọnú iṣẹ́ àgùn bímọ látàlà mu ẹlòmíì ò ti màálù ẹlòmíì lè dàdí ẹ ẹlòmíì tí wọ́n bá béèrè rọ mo jókòó táwọn kan ju fàbùkẹ́ sí mi lébi àbídẹ́mi ti ń tẹ fóònù ní àdúgbò mi mẹ́rin wọ́n bá sọ pé ọ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ ta aláfọdáyà yìí ti wá fẹ́ pọ̀ jù ẹnìkan bẹ́ẹ̀ náà òun náà ṣe kíní báyìí ọmọ kàánú ló bí ẹ̀rọ títa wọn ní tìsẹ́yìn mi báyìí rẹ̀ káàtẹ́ ní ìsẹ́yìn ìyàwó tẹ wá ń pa irọ́ gidi nǹkan tí òrí bàbá yìí rọ́ wọn ó sì wí mẹ́rẹ́mẹ́rẹ́ òṣó ní àdúgbò tàbí ilé ìwò ó káwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ bẹ̀rẹ̀ ọ títí tòní àti ọmọ ni òsì wá gbòòrò fún wa sọ pé òun gẹ́gẹ́ lọ́mọ ni. ẹgbẹ́ àbọ̀ òun tó ti ní sáré lágbolé àwọn ọlọ́padà bí wọn. ẹni ọba lọ bẹ́ẹ̀ torí gbà wọ́n kú ó ara fi bú ẹgún gbàgádá tí wọ́n dé káṣíyàn ara rẹ̀ fún padà. ibi owó ilẹ̀ bí ẹni bá lọ sí ọ́fíìsì lónìí àlọ́kọ́ padà wá alọ́kọ́ ojú bẹ̀rẹ̀ káàlù sí ara. ẹ ẹ àdébí jọ́ọ̀gì náà lè yàwọ̀ àlékún kan láti lọ́ọ̀ káàdì. òun yẹn lè rí dànsọ náà kì í yé wọn ni kò sí náà ní ó dànsọ. ẹni ọbẹ̀ etí kú báyìí ìpàdé di jọ́ọ̀gì náà lè yàrá. ẹ ọjọ́ àlọ́ ọdún rẹ̀ kú lọ́wọ́ à. ànígbà tẹ́lẹ̀ ọtí àbúrò bàbá mi kan òun tẹ́ ó jù wọ́n lọ náà. ó tún ti wá dá sí i kó wá tó pé kiri pọ́tò dání. àpò lè ti owó ní bẹ́ẹ̀ kẹ́ bá gbé bọ̀ wálé kẹ́ wá pín fún ẹni tó bá wí yẹn ṣàìtọ́nù nínú ó gbá wọ̀wọ̀ ni wọ́n ní ìyá ìyá ọmọdé kan tó wà ní primary school jáde láyé ìyá lè kú ọ bàrà hẹ ní sùkú ọ wá gbọ́n rìn sọ́rẹ́ náà rẹ̀ gbogbo sọ́rẹ́ kọ́ lọ sí sẹ́ńtà rẹ̀. Èmi ẹ̀dọ́ wípé o ti kú báyìí o. Báyìí náà lọ títì tó fi dàgbà tó fi parí gbogbo òwe rẹ̀. Kẹ́yìn náà ti rí pé irọ́ ni. Wọ́n nílẹ̀ ká má dara wa láàmú ẹni ọba ti kú ó ti lọ jìnnà jìnnà. Ọgbọ́n tí wọ́n ní pàdé ṣe kí o, olójú àlá. Àrìnẹ̀kọ́ nìyọ́ kò ń bẹ̀. Wọ́n dá àrìnẹ̀kọ́ àrìnẹ̀kọ́ kí ni? wọn lọ sí fẹ́ pàdé ara yín ṣùgbọ́n ìpàdé ti kí ni o òdòdó àlá àwọn tó ń lé ẹ gbọ́ àyà nípa fìràwọn olùyọ́ ọlọ́run ní alẹ́rù yóò rọ̀ ní àlẹ́ yìí ha ọdún wọn wà á iná ni wọ́n máa fi wọ́n máa fi wọ́n ra ná láàárọ̀ àti nírọ̀lẹ́ ọ̀yọ́ ọmọtẹ̀kù mùsà tọ́ba àti ọ̀gbìn àlùkìyà wọn àtọ̀fẹ́ àdìkìlú àhálà fìràwọn àṣàdàlà àdà ẹ mú fìràwọn àtàwọn ikọ̀ rẹ̀ wọnú ìyà tó le koko bó ti tún fàsìkò yìí sọ pé gbogbo ẹni yóò náà títọ̀ bá dá lára rẹ̀ bó ti jẹ́ mùsùlùmí tó ọmọ máa jìyà nínú ẹ̀yẹn náà alẹ́ ń ti ń sọ̀rọ̀ ẹ̀yìn alẹ́ ń ti ń sòfófó àbọ̀sẹ̀ burúkú fèrè alẹ́ ń ti ń jẹ rìbá alẹ́ ń ti ń kẹ́ńjà wẹ̀ láì nídìí alẹ́ ń ti ń lọ sí sọ̀lá láì mọ́ra láì lálùwà gbogbo ẹ̀yẹ náà wà lọ́nà tí ó jí àti wọ́n ti jẹ́ mùsùlùmí tó kátó aṣọ fídíìfì wọ́n jẹ parí wọ́n jẹ ìyá gidi dáadáa ìyá díẹ̀ tó wá ní ìlú wọ́n sì wá jẹ pabambari tó bá jẹ òun kèé mùsùlùmí nìkan ní bá ń sàkóbá gbogbo alájọ lu ìṣẹ́jú mẹ́ta yẹn ẹ̀yin obìnrin wọn dáhùn sọ ìdí ọ̀kẹ́ yìí ni ṣé kìíní yọ sọ̀rọ̀ mọ́ ni. ẹ máa lọ lé o ẹ máa ti di pé ẹ máa ti wà lọ́wọ́ ariwo yẹn ń dé bíbà yìí. ẹ rí ọdún táwọn tètè rí bá ọjọ́ ìyá ni ó ẹgbẹ́ wọn máa jẹ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni gbogbo ìyá tí wọ́n jẹ ni ó kó tó di pé wọ́n jẹ pàpàǹbà ni lọ́dà náà mùsùlùmí tó pọ́ sí kan àwọn kẹta kálẹ̀ kò ní wọn máa jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ti ń sìn kó tó di pé wọ́n padà jẹ pàpàǹbà ni. tó bá lẹ́sọ̀ sí kankan báyìí so gbogbo alájọ ni ìgbésí ayé àkọ́kọ́ hayatu dunya ìgbésí ayé kejì hayatu barisakhiya gbogbo alájọ ni lẹ́yìn náà ni ìgbésí ayé kẹta hayatu akhira ìgbésí ayé ọ̀run gbogbo alẹ́ alájọ ni yọ fẹ́ dùn fẹ́nìkan yóò kúrò fẹ́nìkan ọlọ́run fúlá sínú ẹni tí ó dùn sájò kúrò fún wa. kílẹ̀ má jọ ọkọ̀ ọ́ mọ̀ sí pé ọ̀lú ni mọ́sálásí. má jẹ wọn kọkùn wọn kì í bá sí wọn ọ̀dà ọ̀dà kẹ má dàbí sílẹ̀ dà torí wọn ni wọn bẹ́ẹ̀ wọn ti jira wọn kúkú ní wọn láti tọ́lá wọn ní òun kékeré máa ń dì ọ́ ẹ̀ẹ́ ní sìn òkú lọ́wọ́ jẹ́ sí kọ̀yẹ́ kó le fa wọn ní káfọ́ má ti wá àtìmọ́ kókó gbálẹ̀ wàhálà ń bẹ́ẹ̀ ni mẹ́nìkan ọgbẹ́ ẹlòmí ọgbọ́ ìmọ̀wòlá ẹni ọ̀kẹ́ máa ń sọ sẹ́wọ̀n pé nǹkan yẹn ti lè lọ́wọ́ ẹ̀fọ́ àtọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó ọba ti lẹ́nu bẹ́ẹ̀ ẹ̀rọ ọjà kéèyàn tí wọ́n sẹ̀ má gbọ́ torí tó tún máa fi sígbó gbọ́ kú gbọ́ kò tún ní ìsìn wọ́n sẹ̀ máa dìde ń bẹ̀ ní sọ́ba rẹ̀ ẹ̀ ẹlòmíì ọdún máa jókòó tí wọ́n bá gbé fà sọ́yìn àmọ́ lè jáde ọ̀kẹ́ ẹ̀kí ẹ̀ pa àwọn tó fọ́n kí ẹ̀ sì máa gbọ́ ọ̀nì aleykum salaam salaam. Ah, à ẹ pè wọ́n káàkiri torí kò sí ká ṣe ìbánisọ̀rọ̀ láàárọ̀ ìjùmọ̀ yàtọ̀ sí kótópà tí ìmọ̀ ọ̀mọ̀ ṣe àtòkè lẹ́yìn ìjùmọ̀ àti ìwà àkókò tá à ń ṣe. aleykum salaam salaam. ah ah kéèyàn bá gbé pẹ́ lọ́rùn nígbà torí bó ti wí ilé yẹn tí yẹn bá lóun ó wí ilé bẹ́ẹ̀ ìyẹn lè ta ẹnu àlàáfíà yẹn ṣùgbọ́n ìsọ pé kì í wá sí ìlànà ìdáhùn sọ̀tún láti ní káfí sọ̀lá ni àṣẹ tó dẹ̀ pàwọn ni pé sọ́lú kàmọ́rọ̀ àìsùnmú ni sọ́lé nínú òṣèṣì láti sọ̀tún láti ń kírun tó mọ́ká sí máa lọ kí ọ àtàwọn tó kéwú lọ́dọ̀ rẹ̀ ìmú fẹ́ yẹn ògbì mọ́ nìyẹn sẹ́ni nítorí pé yẹn mú nǹkan lé gbọ́dọ̀ jó lé sọ́dí yẹn sì àti yìí tó bá rí pé pé kí nǹkan ni ó lé ìyẹn wàá jó lé ọ̀rọ̀ fún un ọjọ́ juma hadithi amur ẹ bọ̀dọ̀ ṣùáyé ẹni àbíyí ẹni jẹ́tìyí ọwọ́ àbẹ̀ ìfẹ́ èèyàn gbọ́dọ̀ sí ẹni halkọ́ níjọ́ juma tó ti ń sìn ní àárọ̀ juma bá ti rí láàárọ̀ juma kó tó di fásitì sọ̀látù juma ọba àjáde kiri ni àwọn ọmọ kọ́ àwọn míì tún fàtà láti wọn sí táà máa wú àṣetá nìfà ìjọ ìjùmọ̀ làwọn fi sí àwọn míì tún wá sí hadith ni hadith gbogbo hadith amúrùmúnú ṣáà ìwádìí àti dáadáa hasan náà á gbọ́dọ̀ ṣe náà sọláàtù tó hàn yẹn lè ṣe yẹn àbíkiri la ní o náà àbíkiri àbíkiri yẹn ó sì kó sínú ká sí lẹ́kítọ̀ gbogbo ẹ̀kẹ́ àti ká sí hàlù. wọ́n lè fà báwọn yẹn bá wà lọ́dẹ̀ ọ̀sà aláìsàn wọlé rẹ̀ náà tó fà kálámù ìfọ̀ ọ̀pọ̀ ọrú ìbọ̀sẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ sáláwọ́ ìbéèrè lè jẹ́rú gẹ́gẹ́ lásán ni.